ẹ lọ́wọ́ musa sàbúrà fún muslim o ee o ṣeun ìyá dáadáa ee ọlọ́run jọ dáa fún ọ. àmín ohun tó bá ti kó tọ́ ni ó ní muslim náwó àwọn tí ń jẹ ń bẹ̀ nù ọlọ́run jọ jẹ pẹ́. ìkẹyà tọrẹ tó pọ̀ àlàáfíà lọ́pọ̀lọpọ̀ ìkẹyà tọrẹ tó pọ̀ àlàáfíà lọ́pọ̀lọpọ̀. ẹ̀sìn àgbáyé àfáàrà dáadáa. ọ̀rọ̀ wa yẹn yóò gáàsì ìbúkà fàkàdùkù tó bá torú sílò mìíràn. ìkẹyà tọrẹ pọ̀pọ̀. àlàáfíà lọ́pọ̀lọpọ̀. ìkẹyà tọ́lá tó pé àlàáfíà lọ́pọ̀lọpọ̀. ọlọ́ba búdúrà yìí mi ó ní wàásìn àgbáyé àfáàrà dáadáa. ọ̀rọ̀ wa yẹn yóò gáàsì ìbúkà fakadu kutu baturu sulu mìíràn. ìkẹyà tọrọ tó pọ̀. àlàáfíà lọ́pọ̀lọpọ̀. ìkẹyà tọrọ tó pọ̀. àlàáfíà lọ́pọ̀lọpọ̀. ọlọ́ba búdúrà yìí mi ó ní wàsìn àgbáyé àfáà dáadáa. ọ̀nà wáyé yìí mú ká fakadu kutu baturu sulu mìíràn ìkẹyà tọrẹ púpọ̀. àlàáfíà lọ́pọ̀lọpọ̀. ìkẹ́ tọ́lá tó pé àlàáfíà lọ́pọ̀lọpọ̀. ọlọ́ba búdúrà ìmì oníwàsìn àgbáyé àfáà dáadáa. ọ̀nà ìyúkẹ́sì búkà. فقد كذبت رسل من قبلك وإن يكذبوك فقد كذبت رسل من قبلك اللهم صل على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم Alaa ya Rasulallahi innaka sadiqun. Faburikita mauluda, faburikita wadiya. فبوركت في الأحوال حيا وميتا فبوركت مولودا فبوركت ناشئا شارت لنا دين الحنيفة بعدما عبدنا كأمثال الحمير طواغيا نبي الهدى لولاك لم يعرف الهدى ولولاك لم نعرف حراما ولا حلا لولاك لا والله ما كان كائنا ولم يخلق الرحمن جزاء ولا كل تراني أراني عند قبرك واكفا يناديك عبد ما له غيركم مولى وتسمعون kúrúbí sọ̀lá táǹkàmí fínìmá túbọ̀ lágùn àǹbọ̀dì sọ̀lá tàlàbí sọ̀lá. أناديك يا خير الخلائق والذي بي ختم الله النبيين والرسل به ختم الله النبيين والرسل وإن جاء بعد الأنبياء مؤخرا لقد كان قبل الأنبياء مقدما فما لي Olha Olá, بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم gbogbo bí a bá lọ ni wọ́n ti máa bá wa wí bisimilahi rahman rahim oṣòdì yìí ni wọ́n á wò pé gbogbo àṣẹ adákẹ́ wáyé báyìí wọ́n báyìí sí pé àwọn ọmọ ti ń kọrin òun ni òun ní tí ì kalẹ̀ tẹ́ fi gbé ká pẹpẹ wọ́n bá ṣe pé ní ọlọ́run bẹ láàrin wa níyìn tó sì mọ ọlọ́run ẹ jẹ́ kí bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. mo kì í yín púpọ̀ ẹ̀yin alága ọkùnrin obìnrin ẹ̀wò ń tà sọ ìsìláàmù wa baba lọ́mbrẹ́là yìí ẹ̀sùn báyìí. ẹ lè ṣiṣẹ́ nú oòrùn ni ẹ̀yin alága wa lọ́kùnrin ẹ̀ ń dájú ọ̀rọ̀ yìí kọ yín ẹ wo ń tá a sọ ìsìláàmù dà bọ́bá jẹ́ pé òṣùpá bọ́bá jẹ́ pé pàṣúmà ní ń bọ̀ ní wàláhì wọn ò ní fẹlẹ́ omi ìjẹ́ alága tó fi máa fi rẹ̀ jẹ́ kí wọ́n sì wí olórin wo ló àdúrà kọ́ yín rí pé alága ọmọ rẹ ó jẹ èèyàn alága òní ìyá rẹ òní sin ọ ìwọ ló sin ìyá rẹ olórin ìwo lẹ dúró wájú ẹ̀rí tẹ̀ náwó tó ní a alikiyama rẹ ọlọ́njọ́ da ju ayé rẹ lọ kò sólórin náà láyé àwọn àfáà ni wọ́n máa wí fáwọn èèyàn kí lẹ fi ń sa fáwọn àfáà rí àwọn àfáà yìí àtàwọn olórí ìjọ wọn ó tún máa wá ra àlìjẹ́nà fún yín by force ẹ tún máa sọ fọlọ́run pé ọlọ́run aláàwọ̀ àlìjẹ́nà sẹ́ẹ̀. ẹni wọn fi jẹ alága ní mọ́lídìí anabi sallallahu alayhi wa sallam. sallallahu ah ọlọ́run ìlọrin ló dáa ju gbogbo olùkọ́ ọ dáa ju maka sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ bá dé maka yẹn bá ń pè arasul lárúbáwá máa wò báyìí bí wọ́n ya kẹfìrí dé bẹ́ẹ̀ bá dákun ànábì ní Ìlọrin ẹ̀yin owó fùfú tẹ̀ rà ní ten naira yẹn àyìn ni mẹ́ta rẹ̀ <clears throat> mẹ́rin ẹ̀ ní ten naira ńlọrin mẹ́rin ẹ wo su ẹyọ kan tẹ̀ rà five hundred wọ́n wàá kóru ẹ̀bí mẹ́fà jọ wọ́n máa pe ẹ̀mú two fifty wa á tún máa ná pé two hundred ọlá nàbí Muhammad ni. sallallahu alayhi wa sallam ọlá nàbí Muhammad ẹja alákànfà lẹ́kọ̀ọ́ alákàn tó ń pọ̀ sínú omi ni ẹ wá àwa fi hàn jẹ alága ní mọ́lídìí sallallahu alayhi wa sallam ẹlòmíràn wá bẹ́ẹ̀ bá wá wẹni tí ò wá nísìnyí kì í ṣe ń kọ́ ìrojú kankan sí lọ́wọ́ fá ó lè wà ń club ó lè wà ń party ó lè wà ń birthday ìranù kan àwọn táyé kan ẹ̀ sì ń fi ti ọ̀tá ẹ̀ sì fi bàǹtí òní tán jẹ́. Mm ẹ̀yin tá ẹ̀yin tẹ́ ẹ rí ṣe nínú mùsùlùmí tí wọ́n ń pè yín síjòkó tọ́lọ́hún tẹ́ ẹ bá wá ẹ̀ ń sọ fọlọ́hún pé kó ṣe ń tí ọba ṣe ṣe rí pé ń ti ń ṣe fún yín ẹ̀ fura ni olówó tó bá bí ìyá rẹ̀ dá kó rìn láago méjìlá alẹ́ èmi ó sì rìn láago méjìlá alẹ́ ọlọ́run níbẹ̀ ni mo wá kó ìfọ̀kànbalẹ̀ kúrò fáwọn olówó mo wá kó àìfọ̀kànbalẹ̀ mo wá dà sí wọn lágbádá àfẹ̀yí ń bá ń ṣe tọ́lọ́hún ẹni bá fi jẹ alága obìnrin alága ọkùnrin níbi ìjòkó ọlọ́run mọ́sálásí ni wọ́n ń joyè ni wọ́n ń ṣe sàlátù ni wọ́n ń ṣe wáàsí ìta gbangba ni open lecture kan ni wọ́n ń ṣe ni ee tí wọ́n bá fi yín jẹ alága ẹ mọ̀ máa sáré wá ọjọ́ ọ̀la yín sàárè yín ni wọ́n ń bá yín tún ṣe fà irú àwọn ẹrú ọwọ́ àǹkàǹkàn wọn ni bẹ́ẹ̀ bá pè wọ́n sí mọ̀lúdì wà láàyè wọn ni wá akínní kan ọkàrí ayé mùtíkó àbí kí wọ́n ń gbà wọn físíkò òṣì tí ń bẹ lára ayé ni òní jẹ́ wọ́n wà wọ́n ti mọ̀ pé ẹ̀tún níjà wọ́n gbádùn àwọn náà wá wá wọ́n wá rán yàn ẹ̀yin lẹ́ ń da ayé làmú àwọn olówó wọ̀nyí ọmọ wa ni wọ́n ẹ máa dọ́dọ̀ wọn bẹ́ẹ̀ bá ṣe nǹkan tọ́lọ́hún kọ́dà bí òní wá kọ́ rán yàn wá torí àwọn ẹ wàá jẹ́rìí bàbá ẹ òní bírù mú bàbá àwọn ọmọ báà ní àtọrọ bí àwa ẹni tẹ̀bẹ́ àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti máa fojú wẹ̀ nìkan kan ti ń wọlé gbogbo orú wọn bẹ́ẹ̀ wọn ò já gbádùn wọn ò já gbádùn ètò ìjòkó ọlọ́run lẹ́kọ̀ọ́ mọ́ kì ṣe lumi èkó yìí ni ẹ bá pẹ̀lú olówó kan tí máa ń bọ̀ yá yìí nísìnyí àdánwò dé wọn ò ní jẹ́ gbádùn bí ẹ kó jẹ àwọn fẹ́ jẹ ń bẹ̀ àwọn fẹ́ ṣe kinní kan ń bẹ̀ ọ̀nà wo la wá fẹ́ gbé gbà àwọn alága la rí ẹlòmílẹ̀ ni no me safe ẹ kò sí security tó tight nbí mo lè di security mm. tí èsì pa ń lọ báńkì lọ gbowó bí jòkótọ́ ọlọ́run mọ̀ ti rí ni ọlọ́wọ́ ní kẹfà máa takú nínú wọlé aleikum ẹ̀yin tẹ̀ ń bẹ núgbà bẹ́ẹ̀ bá ti ṣe fi rí lèmi ọlọ́run ló fi máa gbá àwọn ìjọba lẹ́yìn lérí ọlọ́run bá gbé Fáṣọládé Tinubu òun kú tinú òkun ọlọ́run gbé dé. Allah bí ìyá ẹ̀dá tosia kókè ńgbà náà ìwọ lọmọ bọ̀rọ̀ kìnní kan lọ́dún fa Black Maria ni ọkọ ìyàwó wọn kọ náwó mú àtòrórin bí bá ti ń pè èmi èmi yes èmi yòókù ní pàǹtí. Ọlọ́run wá gbéjọba tó yẹ wá Ọlọ́run wá gbé wá mo sì bí ọlọ́run gbogbo olùkọ̀ọ̀kan ní kọ́lọ́ mọ́sá àfihàn fásọlá yìí sí. amiina. ọlọ́run jọ da fún Bukola Saraki ńlọrin. àmín. bẹ́ẹ̀ báyìí tó bẹ́ẹ̀ báyìí tó sí àṣírí títì ríra mú ni ńlọrin nísìn. gbogbo àwọn eléré ibú ń patí. kọ́dà bẹ́ẹ̀ tó sí àṣìbẹ̀tẹ̀ nígbà náà mọ́ní àmì lérí títì mọ́ní àmì là ọlọ́run ẹ̀ mọ́ nira yín la bẹ́ẹ̀ ńlọrin. bẹ́ẹ̀ ọlọ́run àwọn ìjọba òun wá ń jọra wọn lọ ó ṣe ọlọ́run wọn ò tí ì tún le tó ọlọ́run wọlé ànábì tá a jòkó sí lónìí lóṣòdì kẹ́hìn ó tún le jù bẹ́ẹ̀ lọ́mọ wa. amiina. mọ́sálásí ń bẹ ẹlòmí bó ti lówó tó kò rí lásìkò kanra abẹ àmọ́ lè gba tẹ́ǹtì ẹyọ kan hundred thousand nítorí yóò ṣe birthday látọ̀ á pa àwọn àfa kan àlàyé ah, eh, àwọn àfa ọlọ́mọ́sà máa tó wa. àmín. wọ́n pa àwọn àfa kan ìwúwo tí wọ́n ní wọ́n ṣe ń òkú ìyá kọ̀lìntì inú mi dùn àwọn àfọ òun wíwòrò wòrò rádaràdà àwọn àfẹ elébi àfà jakujaku tí wọ́n ń bá àwọn àfà jẹ́ ẹ sì bá àwọn àfà jẹ́ ẹ ń bara yín jẹ́ àtàwọn ọmọ tẹ́ ẹ bí wọ́n wá ń ké wọ́n wá ń ké máwọn àfà pé ẹjọ́ ẹjọ́ ẹjọ́ nǹkan irú àwọn àṣì wá pé ẹjọ́ ẹ̀ńtẹ́ wà ń bẹ̀ yẹn lọ́dọ̀ àfà àwọn àfà ti yẹ̀yẹ́ àwọn àfà elébi àfa suratul muliku yẹ yín mr chairman kò yẹ kò yẹ wọn nulẹ̀ tí yín olówó mélòó ní bẹ́ẹ̀ nulẹ̀ tí yín tí ò fi yẹ wọn. ọlọ́run wọ́n sà sàn àfa wa lẹ́sàn olóore o. amiina. kọ́ wa wọ́n tún wá tọrọ àdúrà pé ẹ mọ̀ lo ayé ẹ̀ ní wẹ̀ nìkan. amiina. n wọ̀n náà ní olówó kan mo ti dúró yìí. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ bá lóhùn ògidì ọmọ èmi gan olú ọmọ èlò lọ́wọ́ fún mi. bí ẹ bá yẹ pé káfọ́ mọ́sá ìgbowó àdúrà èlò ni. poverty in Nigeria. kọjá àwọn àfọ orí mẹ́sẹ̀gì ọlọ́run deliver ma. àfi fíù nínú àwọn àfa èmi ò sí nínú àwọn tí o lè jí sí o inú àwọn fíù kọ̀lí lánìí èmi ń bẹ nínú wọn gbogbo bẹ́ẹ̀ dà ti rí láyé mo jí sí ọlọ́run tèmi fún bẹ́ẹ̀ni o ní pè mí máa ń jọ mí ni ó sì dá mi lójú o ní bú mi lójú mi àwọn lọ tán inú àfa àláyé lónìí gbogbo orú kọ́dà kó fi gbogbo etí rẹ kó fi toyarí nì sí tá mọ̀ ọ́ pé yes eléyìí e sọmọ rẹ nú ẹbí wọn tó ti wá ya nǹkan lẹ́kọ̀ọ́ tó o bá láwọn àfọ̀jọ́ lójú tó n bá ń sọ̀rọ̀ sí wọn èmi ọmọ Musa ń wọ́n lọ́tọ́ kó o tó sọ tèmi bọ́ ọ bá sọ lójú mi <laughs> o ò ní sun ayé o Ọlọ́run ò sì ní bí mi ìwọ òwúlò nù ká mú ọ kó lórí ilẹ̀ ẹlẹ́tọ̀ bá ń takò àwọn àfa òwúlò nù ọ̀ ń takò àwọn anábì Ọlọ́run anábì Ọlọ́run ni wá àwọn ànábì tó jíṣẹ́ fún yín dà àwa ni muhammad dàláyé ma isa dàláyé ma ismaila dà adama tó bí gbogbo wa dà àwa ta sẹ́kù ni we are the prophets kọsá àfa kan kọsá ànábì ọlọ́run kan mọ́ wọn ò sì ní wá mọ́ àwa ta rọ́pò wọn ni àwa ta wá rọ́pò wọn yìí àfi ká jí sí ọlọ́run bó ti ní ká jẹ́ bẹ́ẹ̀ n bá ń wo sẹ́ńgì ikọ̀ méjì tí ń bẹ lọ́dọ̀ àwọn ọmọ wọn ni ẹ ní rísí ọlọ́run jẹ́ fún wọn alága mélòó làwọn animasa àwọn ẹ̀yin jẹ́ alahak àtẹ̀yẹ abdulaziz animasa àwọn islamic foundation alága mélòó lẹ pè mélòó lẹ rí ìdí nìyí yẹn bá sì lánàá nàbì ẹ̀sẹ̀lẹ̀ lẹ́ẹ̀lì wa sálàm nǹkan ṣe yín ni ẹ̀sẹ̀ bá nàbì ọ̀mẹ́ntì ẹ̀sẹ̀ bá nàbì ọ̀mẹ́ntì ṣètò òun ni. bọ́bá wa dínú léyà àwọn èèyàn máa wá wà lókè wá rẹ ẹran wú èkó torí yọ pẹran wọn máa lọ ẹran two hundred thousand ẹran tọ́lọ̀ wọn gbà mọ́ iléyà tọ́lọ̀ wọn gbà ẹlòmíín sì ra òbúkọ rúgúdú pẹ̀lú àníyàn rẹ ìwọ ọlọ́run àṣẹ rẹ mú mú sẹ ọlọ́run sì gba tiẹ̀ jẹ́ ńdọ́lọ́ rẹ three hundred thousand lọ ọ̀kan tó ń bẹ wọ́n ní gún níyàn òun ọ̀rọ̀dún rẹ kan sí àfidí wàá dún wájú wàásì yàásì wàdúwé wàdúwé yàásì ẹni tí ń pè yàásì wèrè ẹni wọ́n pè fún olóṣì. àyà ọlọ́run àyà ọlọ́run lèyẹn sọ di òkúta ní níta báwọn yàásì yàásì wàdúwé ní kíni. èèyàn ń pa àfa àti mẹ́wájú wọn wèrè ní ẹ̀yà fún wèrè ní ẹ̀yà fún kò yé àfa wọ́n á ń pè àáfà kan nu láyé kan yìí náà àáfà tẹ́ni kó tú súrátùlì bákàrà tí ó jẹ yín nísìnyí sàfẹ́ ẹgbẹ́ ìrọ́bù okọ ara rẹ̀ kò lè ṣe ẹ dákun ẹ wáyé mùsùlùmí ń bò là ń lọ where are we going ẹ̀sìn wa ni this is our own religion ń bò là wà ń lọ bàbá wa sífì mamlozodi àwọn kírísítẹ́nì wọn ó kéde ilẹ̀ anasifati dé wọn ní ẹ̀yin kẹ́ ẹ ní àwa la lẹ̀ sóòru ìṣòòru nasifati yóò yí ayé pé àwa la ní wakọ̀lí lóhùn mina lẹ́yìnì máa yà o. àwa la ní sóòru kírísítẹ́nì kọ́ ló wọn di pa slack àwa mùsùlùmí àwọn yà ajá gbà nasifati wa ní ẹ̀yin kẹ́ ẹ bá gbé nǹkan wa padà gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ náà tí wọ́n ṣe ìṣòòru bó la ń lọ mọ́lídìí ànábì ni o sallallahu alayhi wa sallam ẹwòye ni ẹpẹ ẹwòye ni a rí ẹ̀dọ́ máa kọ́ lóhun òṣèré fún ẹ̀dọ́ máa kọ́ lóhun òrí bóun ti fẹ́ ẹ̀dọ́ máa kọ́ bísínẹ́sì wọn ti ń lo òkè tẹ́lẹ̀ ó wá wálẹ̀ ẹlòmíà lọ́mọ àwọn òyìnjú ẹlòmíà ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀rùn mọ́lídìí ànábì rèé sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ bá délé haúsá ẹnìkan ṣoṣo máa ṣe mọ́lídìí báwọn anímọ̀sá ohun tí ń ṣe lóṣòdì ọkọ̀ tí máa gbé kóòkì nì mẹ́wàá lè wà láàrin wá sí ẹnìkan òdú máa lọ bẹ̀rẹ̀ lọ́mú àwòkọ́ àwòbá àmọ́ ó ti ra gbogbo ẹ̀ ẹnìkan ní ọ̀dà náà ń jẹ gbogbo àwọn ọmọ wa pẹlipẹli tí wọ́n lówó ní súwìtì kọ̀ọ̀kan ládùúgbò lẹ́kọ̀ọ́ ní èwe lẹ́gbẹ̀ẹ́ wá kọ́wá dáná abẹ́sẹ̀ mòlúdìjẹ́ ọ̀dà yín lóhùn àfikún wọn wá sí ẹnìkan dàbí ọ̀pá tẹ́ǹtì kí wọ́n ó jù sọ́rùn kó sì wá bàtà kan ẹyọ kan ninety thousand kọ́ bọ̀ kọ́ wá wáṣọ tuníkà bíi ti wasman kọ́ máa káàkiri ládùúgbò kó tún á lọ fi kíní máa yù sọ́wọ́ àbí Chelsea táwọn àtọ̀hún ń gba one billion per week ìwọ́n ń gba eré ibú per street ń lọ kánífà ẹ̀ ń dáná torí Arsenal ń gbá bọ́ọ̀lù ẹ̀ mólídìí ànábì ni ẹ̀ ń ta tẹ́tẹ́ gbogbo ẹ̀ lẹ́ta tán. nítorí Arsenal ń gbá bọ́ọ̀lù ẹlòmíì wa mú tẹ̀sùbà ọlọ́run ọ̀rọ̀ wa dọwọ́ rẹ lónìí ọlọ́run níbo ti ń wí ni ọ̀rọ̀ rẹ ti kú lọ́wọ́ tòun. ẹnìkan ẹlòmíì lọ gba síà ẹlòmíì ra ọtí kalẹ̀ bàbá rẹ̀ broda Gavaru broda Najimudin broda wèrè mọ́sọ̀ yẹn ń Serif oní ẹ̀sìn yóò tiẹ̀ yé yín ọmọ mùsùlùmí. akọ̀yìndé wa múra kankan bíi pé ọ̀dọ̀ yín lọ́lọ́run wà máa lọ jọ kò sírú ẹ̀ ọlọ́run rọra dínà mo ṣe tiẹ̀ mo lè kú ń pẹ́ kọ́lọ́run tó pa àti bàbá tó bí ọ òun mọ̀ pé nìkan kú ni bó ń lọ Islam wa ni ẹ wo Islam ẹ wo bó ti rí bàbá wa sí fún ọmọ sòdì bá a ti jí mo búra pé wàlá ìtàlá ìsúnmọ̀bìlá ìlàdílá ìlàhà ìlàhù a kan bẹ́lẹ̀ wọn yìí jẹ́ wọn àárọ̀ yìí wọn yìí jẹ́ tọ̀sán wọn bẹ́lẹ̀ ayé báyìí èèyàn bíi wa lọ́wọ́lọ́wọ́ tó idila jí láàárọ̀ fifty thousand bẹ́lẹ̀ pẹ̀lú ìbá àtijọ́ kò yà yín nísìn fifty thousand bẹ́lẹ̀ pẹ̀lú ìbá àtijọ́ kò yìí bàbá wa túká ní yóò lọ lálẹ́ yóò káwọn obìnrin jọ ara súyà fún wọn ìyàwó oníyàwó tún ni o yóò ra káàdì five thousand ẹnìkan sì ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ilé rẹ mu parapara ló fi ta kinní mọ́ ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù tí ń sùn o ò sì ta jí kó ronú ọlọ́run lára eléyìí nì ìwọ wọlé o tilẹ̀kùn àwọn ọmọ rẹ ní ẹ káàbọ̀ dádì láyé tẹ̀ ronú ọlọ́run. auzu billahi minash rajim bismillahir rahmanir rahim. auzu billahi minash shaitanir ni rajimi. ọ̀rọ̀ sílámù ọ̀yẹ́ káyàn la. bisimilahi rahmani rahimi. ọlọ́lẹ́yìn èkó uskuru. ìyá àyíwá nọ́ọ̀sù. mo pè yín tẹ́ ẹ bá jẹ́ èèyàn. uskuru ní mọ́tàlá yìí àlékún. mo pè yín tẹ́ ẹ bá ní láárí yà ayúwa nẹ́ẹ̀sù. mo pè yín afọ́nú fọ́ra. yà ayúwa nẹ́ẹ̀sù. mo pè yín tí mo kẹ́ tẹ̀ lójú nú rárá. yà ayúwa nẹ́ẹ̀sù. mo pè yín tẹ́ ẹ tẹ̀ wá ronú rárá. yà ayúwa nẹ́ẹ̀sù. mo pè yín tẹ́ máa bọ̀ ilé ọmọ rọ́ bẹ̀rẹ̀ sí fúra. ìyá ayíwá náà sùn. ọlọ́run mo pè yín yan wáyé. ó sùúrù. ẹ rántí. ni'matallahi alaykum. ìdàrẹ́ mi ọlọ́run tí mo ṣe lè yí lórí ẹ̀sìn náà tiẹ̀. wọ́n yájú ojú rẹ̀ sì ń rí náà wẹgbẹ eléyìn ẹnìkan sì ń bẹ ń bẹ wọn bí láfọjú. ọ̀ gbọ́rọ̀ wọ́n ń sọ ọ̀ gbọ́ mo sì dá ẹnìkan wọ́n lóyún ẹ̀ wọ́n bí mo sì ní gbọ́dọ̀ tàbí kí a máa lọ́wọ́ fi dé. mo dá ìwọ ń rìn ó rìn gbogbo síríìtì yín káàkiri mo sì dá wọn kan arọ ni wọn wọn ń ka ẹsẹ̀ wọn wé ọrùn. àṣẹ uskuru ni'matallahi alaykum. uskuru ni'matallahi alaykum. ìdára mi tí mo ṣe lórí ìyẹn mọ̀ tiẹ̀ ọ̀ ń wọlé tọ̀ ìyàwó tiẹ̀ yín dọ́mọ ẹnìkan sì ń wọlé tọ̀ tiẹ̀ ó tún lágbára ju tiẹ̀ lọ. kódà ìtúkì rẹ̀ ah, èmi jẹ́ wíìs ẹ̀sìn ni mí ò ní pẹ́ kú láyé bó ti ń jẹ́ ìyá àyíwá náà ọlọ́run mo pọ̀ yín èèyàn wáyé. uskuru ní mẹ́ta lọ ìhàlẹ́ ikọ̀. ẹ láti ìdára mi ìdìmọ̀sẹ̀lẹ̀ yín lórí ọlọ́run wa ń béèrè almin khalikin bẹ́ẹ̀ bá Al, gbọ́ ọlọ́wọ́n ni let me ask you al, lásán ọlọ́wọ́n ni let me ask you al, jẹ̀bi ọlọ́rẹ̀. min khalikin. ǹjẹ́ ń bẹ nínú aṣẹ̀dá kankan. wáyúwáyí. yàtọ̀ sẹ́mi ọlọ́run tí mo ṣẹ̀dá yín wáyé. yarzuku kun mina samayi wala ardi. Ah, ah bọ́ọ̀ bá jẹ́ síámanu gáréèjì bọ́ọ̀ máa ń rówó náà ọlọ́run ní jẹun bẹ́ẹ̀ nù àṣẹ̀dá kan tó lè sọ ọ́ di sí àmọ́nù gáréjì kan máa ro. almini khalikin. bọ́ ọ bá jẹ́ àwọn agbèrò bọ́ ọ ń rí owó náà ọlọ́run wá ní ìbíọ̀ tọ́ ọmọ mímọ́ ni ǹjẹ́ bẹ́ẹ̀ nù kan tó lè sọ ọ́ di tọ́ da. yarzuku kọ́mínà sàmáyì wàlà àrùdì. ǹjẹ́ bẹ́ẹ̀ nù kan bí bá ṣe ọ́ láàfà tó mọ́wọ́ tó fi wọn kúrọ́ fáyé pé bẹ́ẹ̀ ni ẹgún ẹjọ́ ọ̀nà bíi àti lóònù wèrè àáfàá kan túnú ẹgún ẹjọ́ bẹ́ẹ̀ bá jẹ́ èèyàn ẹ lè jẹ́ èèyàn àáfàá kan tún bẹ láyé tán tún wí ní kí ayé báyìí ẹ̀ ń bá wọ̀ báyìí wọ́n máa wò bí ìgbà wọ́n hẹ̀hẹ̀ létí ìwọ́ aláta fún wọn. Almin khalikin. Almin khalikin. Ǹjẹ́ n bẹ nínú àṣẹ̀dá kan? Yorùbá rúfin kò kọ́ kọ́nà tásìkì fún yín. nínú sàmárì. kọ́nà tó fún yín kọ́nà òòrùn fún yín bó ooru bá mú kótópó kótótó dé bótótó bá dé kótópó ọ̀yẹ́ wá bó ọ̀yẹ́ bá lọ tán kótópó ooru dé ǹjẹ́ bẹ́ẹ̀ ni àṣetàkẹ́ tó lè síbẹ̀ fún. ìyàrúsí kòkó mina samari wàlà àrùbí. captain alaze ọlọ́run wa ń bèèrè lọ́wọ́ ọmọ ànábì adama bọ̀ ọba lọ́wọ́ bọ̀ ọmọ náà bọ́ ọba lọ́lá tó tèmi ọlọ́run kún bọ́ gbọ́n tí ń gùn ọ̀pọ̀ ọmọ ọ̀rọ̀ sọ láti èmi ọlọ́run tí mo fi sí ọ lẹ́nu hmm. ẹgbàá gbèjẹ irú rẹ ń bẹ wọ́n máa sọ bíi ti àmọ́ ọ̀pá yọ tẹ́tí sí. mi lè khaliqi. ǹjẹ́ ń bẹ nu aṣẹ̀dá kan láyé. khairullahi. yàtọ̀ sẹ́mi ọlọ́run tí mo yìí. ìyàwó fún kòkó nínú tó lè sásìkì fún yín. nínú sàmáàlì. láti yìí sábà. wàlà àrùdì. bàbá àti mẹ̀mú ọlọ́yọ̀dì ọlọ́run tí wọ́n ní wàlà àrùdì. àbólépé ẹ̀gẹ́ ọyọ kọmọjẹgẹ. àbólépé iṣu ọ̀ta kọmọjẹsùn. Hmm. àbólépé àgbàdo oṣù kọmọjẹgbàdo. àbólépé ẹ̀wà owó kọmọjẹrè. ọlọ́run jẹ́ nbẹ́nu àtẹ̀dákẹ́tò ìṣẹ́bẹ̀ fún yín. lẹ́ẹ̀ ilaha illa huwa fa anna tufakuna. ọ̀rọ̀ àti ìmọ̀ lọ́sẹ̀ ni gbogbo ayé kò sí ìlú tó tó lọ́rin. bàbá ti yàwó Mọ̀dínà kú ẹ̀dẹ̀ tún fẹ́ tó. Ìlọrin yá èkú pọ̀ nbí àǹkálùkù rání ẹ̀dọ́ àti pé lọ́rin báwọn bá a ti ní lẹ́ẹ̀ ilaha illahu ìlọ nínú. ilaha illahu. mo tún fẹ́ràn àwọn amúsí kí ló jẹ́ fẹ́ràn àwọn ọmọ amúsí bí wọn ò ti gbádùn dáadáa nìyẹn náà tẹ́yìn bá lóun ọ̀gbádùn táwọn náà pa wọn náà ọ̀gbádùn ni wàláì ìyòǹbó ànẹ́bì tí wọ́n tún yàtọ̀ sí gbogbo tọmọ tẹ̀kú bẹ́ẹ̀ bá ń bẹ lọ́dọ̀ àwọn amúsítẹ́ bá ní ẹ yòǹbó ànẹ́bì ìyàwó sàlálàlá sàlá kọ́là tó bá yẹ̀sẹ̀ mú gbótú wàhálà yóò gbọ́ nàbí. tòun ti bẹ́ẹ̀ ẹ tó lọ rìn rárá. ìyá ìrúwà náà sùn. ẹ yóò sọ ìyá ọlọ́ni mo pè yín ẹ̀yà. uskuru ní mata lọ ìyàlẹ́ ikọ̀. ẹran ti dẹ̀rọ lọ́wọ́ tó ṣe lóyún lórí. wàhálà jẹ́. nílẹ̀ káàlì kí. ìbẹ̀rù àṣẹ dákẹ́ àlàyé. lẹ́rù láàyè. yàtọ̀ sẹ́mi ọlọ́run ti mọ̀ dáa yín. ìyàrá fún kùkọ́. jẹ́ ìmú iná àlọ abo oru jíjí ẹ máa bẹ ẹ máa bẹ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ mọ́ ẹ máa wí ẹ máa wí nìkan tó lè ṣe fún mina samari wàlíkì nínú sánmà wọ́n lè ṣe fún yín. wàlà àrùndì. kẹ́gbìn nǹkan kó hùn njàre nìkan tó lè ṣe fún yín lẹ́yìn. ilá ìlàwà ìlàwà fàánà túnfọ̀ kọ́ọ̀rọ̀. bàbá wa sì gbogbo sódì bàbá wa sì gbogbo sódì ẹ̀ẹ́dẹ́ tún fẹ́ tu lọrin tán ẹ̀ẹ́dẹ́ fẹ́ tó lọrin tán ọlọ́run bá wa sílẹ̀ àdáfà baba wa aláwọ̀ latif de. àmín. ó fẹ́ràn bàbá wa alájẹ́ àgbà àdàbí kó kó sí wọn nínú. Allah. bàbá ní ẹjẹ́ aláwọ̀ latif náà sọ tiẹ̀ ká gbọ́ náà bá ń bẹ mítìnì wọ́n máa ṣe búrẹ́dì masa kí bàbá wa aláwọ̀ latif. àmín. láti ń tẹ̀lé àfáà mi láti gbogbo àwọn alájẹ́ àgbà là ń tẹ̀lé lọ́fẹ̀ẹ́. àfisọ̀fọ̀ Allah. ọlọ́run bá wa sílẹ̀ àdáfà wọn. wa ń kéwú ọmọ tó kí alukurani ẹlẹ́ẹ̀kejì àfa wa lọ́dọ̀ bàbá wọn yẹn gínísìn Sharif Din Allahu Akbar aya tó ké òun nineteen eighty two aya tó mo fi bẹ̀rẹ̀ náà sì ti já láyé pé ń jẹ́ yàn láyé nù. adamalahu hayatak. bàbá wa alájàgbà ti dé bọ́láńtà gbogbo àṣà ti dé bọ́láńtà ajánásì wa léètì èmi sì ń alájà bàtà wá ń ṣe wáàsí lọ́wọ́ ni àwọn ajá náà ṣe wọ́n ni ẹ eh, bóyá wọn mọ̀ pé àyìnlá gbé wáàsí wa ìwọ máa bọ̀ àti ibi tí mo ti jẹ́ èèyàn àti kàtí wọn nàjọ ìwé ìwọ máa bọ̀ wàtílíkà òjá tún náà lèmi wá fi jáná sí láyé Allahu Akbar ìwọ̀n kéde òní ni wọ́n fi ń jẹ́yàn lónìí mm-hmm. láfi kọ́lé lónìí wàtílíkà òjá tún náà láfi fẹ́yàwó lónìí wàtílíkà òjá tún náà láfi lọ́ni sharifudin májè ọrẹ o lẹ́yìn tí bẹ̀rẹ̀ nu bẹ́ẹ̀ni àmọ́ tó tún fi kún ìbẹ̀rẹ̀ rẹ yìí májè ọrẹ rẹ lójú láyé hmm. gbogbo ẹni bá ti jọrọ lójú yóò sì parẹ́ bá a fà jọrọ lójú yóò di bàlẹ́ àná bá wúra hmm, hmm. bọ́lá jọrọ lójú yóò di kárúnà bọ́lá jọrọ lójú yóò ká bùkù ni. ọlọ́run ẹ̀jẹ̀ mi léèrè kí ló bá dé kọ́sọ́bà gan-an àbẹ̀mí ọlọ́run fanatu fakuna èyí ti tẹ̀ dúró gbogbo ẹni tí wọn gbẹ yẹn tó bá ma bọ́lọ̀ ń sọ̀rọ̀ fún ẹ̀yin náà ní alihamudulilayi rabbil alamin. alihamudulilayi rabbil alamin. ọlọ́run tó wá dákẹ́. wáyé yuka zibuka. ẹ̀yin àfa ẹ̀ máa wá lọ ẹ̀ go straight. gbogbo owó ẹ̀dá tó lè jẹ́ láyé ẹ̀ ṣe wá sí fún. Ànábì ń jí sí ọlọ́run Ànábì ń jí sí ọlọ́run. àwọn kan ò pa Ànábì ni àwọn kan ò fún àwọn kan ò tẹríba fún àwọn kan ò bùkátà nabi Muhammad. sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ ti bùkátà wọn àfa àlàyé ní sinna ni àwọn olówó àwọn tiẹ̀ sọ wọ́n tiẹ̀ wọ́n tiẹ̀ sọ àfa àti ibi bá ń pa wọ́n ìsọ ní bàtà ẹsẹ̀ wọn àwọn olówó ẹ̀yin àfa àlẹ́ sì fà ẹ̀ Mr. Chairman àwọn Kùránì kan bẹ tá a máa ké a máa ké fún yín yíṣẹ́ tá a ké fúnra wa. èyí ṣe tá a ké fúnra wa ọ̀kan mba gọ́fúnà ńgbà wọ́n di àwọn òṣèlú tá à ń lọ yìnyín dáko ẹ̀ ń wá gómìnà láàánú mo kú bàbá mo ní ẹ nísìnyí lẹ́yìn pé kan bẹ́ẹ̀ bá pé ẹ fẹ́ dé a tẹ́lẹ̀ yìí o ẹ jòkó láàrin wa ni ìwà wò pé bàbá yàn sẹ́ nísìnyí ọlọ́ sùn ìwọ̀n ní bàbá àfàbà parí. ẹ dídíjọ́ méje tá a fi santa fẹ́sà ẹ sà ẹ lè sun o ẹ rù kùránì lérí ayé ẹ máa sọ ogun tẹ ẹ fẹ́ táì parí kùránì méje méje táwọn máa ké ni n bọ̀ wá gbé lọ́wọ́ oògùn kan yà ìmọ̀ ní ọlọ́run kì í kan tán. ẹ ẹ àfà sọ́wọ́n ló máa pààrọ̀ ọwọ́ mọ́ ni à á kọ́ dìdì kàtẹ́kà tó lè pààrọ̀ ọwọ́ sà eléyìí mú mẹ́mẹ́rin sí kọ̀ọ̀rọ̀ jẹ́ ẹnìkan mọ́ ni ká máa ṣe kí sàfikọ́ máa rù ẹ̀rù gbọ́n náà. bẹ́ẹ̀ ẹ̀yin àfà. wàyí yùká zìbùkà. ẹ jókòó. fàkọ́dí kú zìbàtì rusulun min qablika. wa ila Allahi turja'ul umur. ọ̀rẹ́ wa in yukadhibuka tí mo sá wọn bàbá jíṣẹ́ bí wọn bá gbọ́ rárá. fàkọ́dí kú. ìyúkà zìbúkà. ìyúkà zìbúkà. ìwà nẹ́bí bọ́ọ̀bá kẹ́hẹ́ bí wọn bá dáhùn. ìyúkà zìbúkà. ìwà nẹ́bí bọ́ọ̀bá wí bí wọn bá gbọ́ rárá. ìwà ìyúkà zìbúkà. ìwà nẹ́bí bọ́ọ̀bá lọ́gùn títí tí wọn bá yà sí ọ rárá. ìwà ìyúkà yùkẹ́zìbùkà. tí wọ́n bá pè ọ́ ní ọwọ́. fàkọ́dí kún zibati rusulun min kọ́búlíkà. a ọlọ́run wa ní Muhammad sallallahu alayhi wa sallam. àwọn kan náà ti jíṣẹ́ báwọn hmm. wọ́n ti jíṣẹ́ báwọn. fàkọ́dí kún zibati rusulun min kabilika àwọn àwọn òjíṣẹ́ kan náà ti jíṣẹ́ tó ń jẹ́ yìí wa nabi muhammad sallallahu alayhi wa sallam. kapitali aláṣẹ ọlọ́run fẹ́ràn nabi muhammad sallallahu alayhi wa sallam bàbá rí ìyàwó tó fẹ́ràn ọkọ ẹ̀ ah, ìtakùrọ̀ láti bọ̀ ní jẹ́ mara wọn ìyá yìí. ẹ inú wọn dùn. wà á yún ká dìbùkà. wà á yún ká dìbùkà. wà nẹ́bí wọ́n bá pè wọ́n ní irọ́. fàkọ́díkù zibati rusulun min kọ́búlíkà. sori bàbá ni fàkọ́díkù zibati bàbá dúró mẹ́ o ti ban tó ń ké bọ̀ jẹ́ ọgbọ̀n dúró mẹ́ o. Hmm. wàyí yùká zibúkà. bí wọ́n bá pè ọ́ ní rọ. kàkọ́dì kù zìbá ti rúṣù wọn mi kọ́búlíkà. ibi àti ìdúró. àkàràmọ́kàlà. Ah, ah, ọlọ́run wa nabi muhammad. sallallahu alayhi wa sallam. àní ẹ máa jẹ olórí. wọ́n ní ẹ lò bú ànábì. lọ́ni bẹ́ẹ̀ lọ́hùn gbogbo à ń lé rẹ ní kì í wà ń já sẹ́ẹ̀nì lọ́rùn èèyàn kò sí ńlọrin gbogbo ká lọ patí ká máa yọ kíní sí bọ́ọ̀nù pólíbáàgì ká gbèrè sílẹ̀ lórí torí àwọn olè kò sí ńlọrin gbogbo ká mú gèlè ká ṣe yaya ya ń bi patí kò sí ńlọrin bí mòlúdì lẹ́tì rí gbogbo gèlè ń bi mòlúdì lẹ́tì rí tí wọ́n ṣe yaya ya báyìí àwọn etí náà pa kọkùnrin ó tún wá sunrun náà kó gbóhùn dín èkó níyìn lọ́wọ́ à kọkùnrin ọ̀tarun kókó èkó ní ìlọ́wà ẹ̀ẹ́lérí ńlọrin àfi olórí ibú tó bá tó ti ya eléré ibú ọmọ tó wá lóun wálé ọdún òrin àwọn kóra dàdàdà ń dé àwọn náà ti a máa kéwú bá jẹ́ mọ̀ pé ọdún kọ̀tún la o àwọn eléré ibú yìí ń bọ̀ o tètè tó wọ́ tán wọn kí wọ́n tètè padà o a máa bẹ́ lọ́hùn wọn ni. gbogbo masini ọ̀kadà ti ń bẹ́ lọ́rin nísìnyí ẹ̀ lé gbọ́ kíkan ọkọrin ẹjọ́ dún léyà ọkọ̀ la yéésù lọ́wọ́ mọ̀ gbọ́gbẹ́lẹ́ ìgbà kọjá lẹ́gbẹ̀rẹ́ ẹ ti mọ̀ pé àwọn ọmọ èkó ni brum èmi èmi èmi ò tú bàbá olórí màdà àwọn olórí ibú wọn dé wọn ti ń dé ẹ ọba tó ṣe gbúrú wọlé ìgbà kọjá lẹ́gbẹ̀rẹ́ nítorí ká lábẹ́ máa ń dà mọ́lẹ́ àwọn olórí ibú wọn wọn tún dé nù bẹ́lẹ̀ tó ṣe yù lọ́nà yìí tá à lọ yìí rì à ń lọ yìí rì wọn bẹ ilé olókè mẹ́rin kò sì fi ìbọn mọ́ ọdẹ mọ́ ni à pàṣọ ní yìí rì. nígbà tá a wojú wọn mìíràn ìwọ náà wojú ẹ ti rí ó lè làwọn àwọn èkó ni ẹ fẹ́ ọlọ́wọ́ òjò wọ́n tán lọ́wọ́ yín kẹsà kọ̀rí bí ẹ ti wá nígbà bá yẹ kejì ti lọ màá ní yàyín ògbára dáadáa lọ́hùn náà ni ẹ máa lọ ètò àyè ṣe jákujàku lọ́hùn àwọn àna ojú inú ọ̀sà ránjẹ akọ̀rí dáadáa àwọn náà tiẹ̀ kúkú de tiẹ̀ lọ́rin tiẹ̀ tẹ́lẹ̀ torí fún wa kí lọ́hùn sí bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ ọmọ mi ọmọ ti yàyàkuyà sí i baba pèépèépè rọ hmm? ẹlòmíì ìlà ń bẹ báyìí tá à ń wo ìlà báyìí pé à ah, yorùbá ti wà lélẹ́yìí kò gbọ́ yorùbá mọ́ ẹjọ ẹjọ ẹjọ ah, wá ìsàlẹ̀ ló ti wá ẹjọ ẹ má bàa mi sọ yẹn ta ló ń wá láti ìsàlẹ̀ ẹjọ ẹ̀sán wo lẹ́ni kò sí tó kọ́ àá pẹ̀lú ìsàlẹ̀ ah, àwọn tá à ń bọ̀ sọ̀rọ̀ yẹn mọ̀ lọ́rin wa ẹ mo ní yẹn ọkọ mi ẹ lè gbé àbí kẹsànwó òfìlè bàbá rẹ lẹ lùwẹ̀rin lọ́hùn ọ̀wọ́n ń gbowó lẹ̀ nídùúmọ́ta ẹ máa wo ẹ̀dẹ́ èèyàn ọwọ́ wa bẹ bíríìjì ló sódì lọ́ba tó ń fowó ọmọ ẹmu sí purọ́ fáwọn èèyàn ẹ jọ bàbá ẹmu sí owó ọmọ lónìí ká máa gbowó tẹ bá ti sọ̀kalẹ̀ báyẹn ọlọ́lọ́mọ yìí tí wọ́n ń gbà tí ọ̀dọ́ bẹ ẹmu sí ṣé mc ni àbí ẹmu sí kí ni ọ̀hún dàrú ẹ mùsùlùmí mc oh muslim náà sọ di mc hmm. àwọn àwọn ìjọba kan tó nù. ẹ dákun mc muslim yìí olú ọmọ ṣé ń náwó sí islam ẹ máa gbogbo ẹjẹ bàdá mi lóhùn nípa rẹ ẹ rí i pé àwọn tó ti ya ẹ̀hàn rí ni. ẹ̀rẹ̀rẹ̀ déjì déjì kíni ọjọ́ bàbá rẹ àníṣe náwó sí islam ẹ̀ńgẹ́jì sí èdè ọ̀sìn ní kíni ńgbà wá fẹ́ kú ní ìsìn jẹ́wọ́ mọ̀ ọ́nì. orúkọ náwó sí islam ń gbìyànjú náwó ni sọ pàdé wọn sọ tún fún náà ni dísẹ́ǹsì yìí òun lọ rẹ abrazaki mílò mi ọ̀fẹ́ràn mílò yìí sì náwó islam níjọ́ta lọ sáwùlà ọ̀rà fún wa lówó báyìí kò jẹ́ nìkan máa tó ń fún wa mùsùlùmí yìí náà dákun ọlọ́run ọlọ́run kọ́ tọ́ sọ́nà àmín òun lọ kọ kíní kan sí ń dódó àsanpó tiẹ̀ fẹ́ mùsùlùmí inú mi tiẹ̀ dùn ọlọ́run jọ dáa fún mùsùlùmí àmín ẹ̀yin tẹ́ bá rí ẹlọ́mọ ẹlọ́mọ musa sàbúrà fún mùsùlùmí o ee o ṣeun ìyá dáadáa ee ọlọ́run jọ dáa fún ọ. àmín ohun tó bá ti kó tọ ọlọ́run ni ó ní mùsùlùmí náwó àwọn tí ń jẹ ń bẹ̀ nù jọ jẹ pẹ́. ìkẹ́ ọ̀la tó pé àlàáfíà lọ́pọ̀ lọ́pọ̀ ọlọ́run ìrà ìmì ó ní àsìn àgbáyé àfa àdá ọ̀nà ìgbésí mú ká bàtúrúsùlù mi ń kọ́bùlì ká wáyé ìrùkà zùmù ka fakọ́dínkù ìbá ti rusulu min qablika. bàbá wa sí ìmọ̀ lọ́gọ́dì ọlọ́run wa ń kiri anabi muhammad sallallahu alayhi wa sallam. bàbá mi wá bí wọn bá gbọ́ tí wọ́n ní lọ pa àfa tafsiri ní mọ́sálásí ọ̀sán ọba ṣe wá. àdúgbò mi bẹ̀lẹ̀ kó bá àfa tafsiri bá sọ̀rọ̀ débi táwọn baálé wọn ṣe wọ́n sì fò àfa ni ó jẹ kí sáyà lọ́dọ̀ ọlọ́run àfi kó sì fò wọ́n lè pa kílì ò tó mọ́ ìlú táwọn ọba tí wọ́n ń jọ kan ara wọn àwọn ọba ìlú àwọn akábíyèsí jàkú rédèrèdè asọ̀mí ìlú ọkọ mùsùlùmí àfikọ́jọ kan ọba kan tó kú kó tó geri oyè ẹ̀wọ̀n tó sàyé dà wọn agbọ́ba mi pamọ́ wọn aláfíìgbà ẹ̀dọ́ rẹ̀ tọ́ba di kínní ẹni tí wọ́n ń wọlé bọ̀ tó fẹ́ bí kọ́pa ní kábíyèsí yóò wá jẹ ẹ̀dọ́ ẹnìkan kádàrà ah, ẹ̀yin ọba aláyé ẹ ṣàgbákò wọ́n ju ọlọ́njọ́ kìámọ̀. abá àbúrò kan bẹ ọlọ́njọ́ dáa fún síkírù adétọ́nà wọ́n ló ní àà ah, ah, ẹ dákun. inú àbúrò òun sì tàbùsírì. wọ́n bọ̀ wọ́n bá tiẹ̀ jìyà lẹ̀kẹ́ ọrùn àti lẹ̀kẹ́ ọwọ́ tẹ̀ ẹ́ lọ́wọ́ yìí ọlọ́run fi tàbùsírì yìí lọ́wọ́ òun wọ́n yìí tàbùsírì nínú àbúrò ó ní bábá yìí ṣe wú òun ni kí wọ́n sin òun ètò pé nìkan wàá gbà òun gbà ẹ wàá yọ ọkàn ẹ̀yin ọmọ òun ẹ̀yin lẹ́jọ́ kọ́ yìí òun ọba wọn ṣòwò òun kú ní ẹgbẹ́ òun ẹ̀sìn òun ṣe mùsùlùmí ni torí mùsùlùmí lòun àwọn ọba kan ni wọ́n ń di ọkàn wọn kó tó tó jẹ ọba mùsùlùmí ni wọ́n o fífi mọ̀mú bẹ́ẹ̀ nù lúwo àbọ̀tàbísí ni bẹ́ẹ̀ nù lúwo àwọn àfa wọ́n bẹ́ẹ̀ nù náà yẹ́n bá ọlọ́run sẹ́wọ́n tó dá mi sí lọ ni ẹ̀mí mi ọba ti gùn rárá ọba lọ́ọ́ dá mi ilé Ifẹ̀ ojoojúmọ́ ni ọba wọn kí ló kọ ṣubú adé àbí ṣubú kò nu adé ọ̀ní Ifẹ̀ ọ̀ní àbí kúrọ́kọ̀dá yìí ní tìfẹ̀ hmm. yóò pọ̀ wọ́n lọ gbómi wá ni hmm. ìlú tí wọn ò ní fẹ́ méjì àfẹ́ bọ́ àfẹ́ bọ́ àfẹ́ bọ́ bẹ́ẹ̀ bá rí ibùsọ̀ méjì ẹ̀ kẹ́ bọ́ ni báwa àfẹ́ àbẹ̀ bá nígbà náà ìwọ ọba tó ti ń o ò lè rí àánú ọ̀hún ẹ̀ jẹ̀mọ́ òun ni wọ́n èèbọn ògún bó la wá ń lọ àfa àdúgbò yín tí ń fi ẹnu mọ́sálásí ẹlẹ́kọ̀ọ́ ìfilẹ̀ bó ti mọ̀ ọ́ wínú ó ní tó ń wo. o wọ́n lè jí kílè tó mọ́ o àfa àdúgbò yín tí ń pẹ́ ayé wa nọ́ọ̀sù ayé wa nọ́ọ̀sù kàdíjà ti tún mú ìṣàtúnmìíràn bí ẹ̀rọ kan gbà fún bẹ́ẹ̀. ìfẹ́ pé tiẹ̀ ń wí ń ké kúránì fún ẹ̀yẹ́nu yóò dùn etí mọ́sálásí mi etí wọn di wọn gbọ́dọ̀ ọlọ́run inú mọ́sálásí mi ayùn gbọ́dọ̀ wọn bọ́lá lọ. ẹ̀yin àfa ẹlọ́wọ́ àjíṣẹ́ tí wọn bá gbọ́ tí wọn lè ẹgbẹ́ bá wọn aláfa alẹ́jàre wọn wọn bá a fàkàdé kú fi bá tòrò lù mẹ́ńkọ́ fún mi yukazzibuka. ìwà nàbì yẹn bá yọ̀ nírọ́. fàkọ́dí kò zì bá fún mi kábúlíkà. wọ́n ti pa àwọn òjíṣẹ́ kan nírọ́ ṣáájú wa ní Muhammad. wa ila Allahi turja'ul umur. àmọ́ ẹsẹ̀ wọn tó ń ṣe onírọ́ ẹ̀ máa pa ẹ̀ máa ti bọ̀ lọ́wọ́. alágbára ẹ̀ máa jẹ pa ọmọ tibẹ̀ lówó ẹ̀yin aṣòfin aṣòfin ibú ẹ̀ tibẹ̀ lówó ẹ máa bọ̀ ọmọ ọ̀rọ̀ ẹ máa bá ń sọ oníjọ́ ẹ wọ́n lọ́hùn oníjọ́ amílò òkè amílò ọ̀lẹ̀ níjọ́ kan òkú tànádà tàdà òye kan àjọwọ́lọ́ lọ kan mọ́ akíọ́lù bàbá bẹ́ẹ̀. láti mọ̀ lónù oníwàásù èmi tànádà tìjẹ́nidà tí wọ́n fi wọ́n fẹ̀lú mí jẹ́ lọ́gbọ́n pé àfàwà jimá fort tafsiri mal ti àkọ́kọ́ dà sẹ́kọ́ndì dà tọ́ọ̀dì dà ń bọ̀ wọ́n lọ. òun ni kò ní wàásù tòní náà rọra bísí ọlọ́mùbá ti ní ọjẹ́ wọ́n sì sáwó wọ́n pa kankan pọ̀ wọ́n dúró tì ọ́ ọjà tó bá fawọ́ nígbà tó bá ń pera rẹ̀ tó ń bá ń kawọ́ tó ń fi ń bu ayé lójú òní pẹ̀lú Allah ẹ̀rù tó ń bá ta ní ọlọ́run kò sí bóyá títọ́ àjọ Allah bá bọ̀rọ̀ níyì àwọn kan tiẹ̀ wá kù mí ní kan wọ́n ní dídì ní ẹlòmí wọ́n wá láti ẹgbẹ́ mi kọ́ ni alájì ẹgbẹ́ wa yà fi ṣe é nísìnyí for the past nineteen years mo ní okay lákùá ibom àbílù tó ti jẹ yẹn ń ni ó ní náà ni àwa fẹ́ ṣe àwọn òṣèré èyí ló máa jẹ́ big guinea money okay ẹ fún mi ní two hundred and fifty thousand ó ní a ẹ máa ń gbòòrò ẹ mọ ní rárá àwọn fọ́nfàdà rẹ tọ́ọ̀mà àwọn sanwó-ọmọ kéwù mi. aṣọ méjì ìmáàmù tẹ ìmáàmù aṣọ méjì ìmáàmù mọ́sálásí tẹ́ máa fún three thousand lóṣù ni. Ah, ọlọ́run àwọn àfa ọlọ́run ó dúpẹ́ lókè àmọ́ kan tó gbádùn ta sílẹ̀. ìmáàmù ìmáàmù mọ́sálásí three thousand lóṣù. kí ni ó fi three thousand ṣe ìmáàmù bíi máa oníyàwó ọlọ́run ẹ̀ bíi three thousand naira ah, three thousand naira baálé ń sì ń gba ìmọye owó lọ́dọ̀ Fáṣọlá baálẹ̀ wọ́n tún ra mọ́tò tí ń dì kí ni kò baálẹ̀ ilẹ̀ wọn bá tọ́ balẹ̀ ẹ sọ kò tí baálẹ̀ ní fún mi lórí ilẹ̀ ẹlẹ́ ọlọ́run ìmọ̀mù wọn ń tàdúrà gbogbo alùpùpù ládùúgbò wọn ń gba three thousand naira àbálẹ̀ wọn ń gba àìmọye owó skul kan náà àríyànjọ lọ kì í ṣe pé ọjà àtàwọn lè máa mú ni o wọ́n ra nǹkan lówó pọ́ọ́kú tàwọn olówó ni o tí wọ́n ra nǹkan lówó gegere ọjà kan náà làájọ́ ńná ilé ìwé kan náà làwọn ọmọ wájú lọ ìlú kan náà làájọ́ ń rìn ilé ilẹ̀ kan náà làájọ́ ń owó lọ́wọ́ yàtọ̀ ìmáàmù bí daily prayers yóò ṣáájú ẹ wáyé ẹ̀yẹ́ bá ẹ lọ́ọ́ dúró ti ọlọ́run yóò tún wá ṣe wútúbà ń jọ jímọ̀ ẹ wá ń fún ní three thousand ah, ọ̀pọ̀ bá ìgbìmọ̀ àwọn àpá báwọn ni wọ́n tún wá ń lò wá wọ́n tún ń lò ẹ̀bà ti wòlí mọ́ òun náà ni. ẹ̀rí nígbà tó wá fowó sí lẹ́kọ̀ọ́ fún ẹ̀lẹ́ ìgbọ́n rẹ̀ àwọn kọ́mìtì dáadáa iná lè mímọ́ wọn á ní ti Buhari yàtọ̀ ká ní yàtọ̀ mo lọ kéwọ́n ní sìkì wá sàfẹ́ ẹgbẹ́ bọ́yá ìyẹn ní dákọ̀ ẹgbẹ́ kankan ẹ̀yẹn dátò mi lẹ̀ Buhari mi yà ọjà fáwọn bá dákọ̀ ẹgbẹ́ kan wọ́n lè gbé ẹgbẹ́ àwọn ní ọ̀dà Buhari mi yà mọ̀dálẹ̀ mọ̀ájàfa àwọn kan àwọn rádaràdà kan tí wọn ò kéwú tí wọn mọ yìí kéwú tí wọn mọ wàhálà tí mo ṣe ń tóke wọn mọ̀gbà tí n kó bàtà àfa mi wọn mọ̀gbà tí n pamí lẹ́yìn àfa mi tá a fọ́ òtún àbí gbé o ti jẹun ti gbé naam ìsì tí jẹun kankan látàárọ̀ ìsì ń dá àfa mi lóhùn báwọn àwọn tí wọn mọ ẹsẹkẹtìfù ranù kan wá mú fúlẹ̀ òfì kí wọn wá gẹ̀ẹ́ gbígbà tí wọ́n gé etí kan tí wọ́n fi ọ́ hàn. káwa ni ẹ jọ mísọ́nà tábà lókè sùn yìí a ní mítìn wọ́n máa sọ̀rọ̀ bí wọ́n gé fún lọ a ní mítìn àfa aláfa òun ṣe bí mítìn eríire wọn ṣe ni òun náà tó lọ jókòó tì wọ́n asalatu alanabi karim ìlọsàájú náà kọ mí kan ẹ̀ ṣé àwọn ọ̀nà wọn nù sọ̀lú ni wọ́n kọ sínú kérúbà ó ní sẹ́lù alànàbí ìdúlé kárí yìí wọ́n wá dáhùn àwọn náà níbi mẹ́ẹ̀ẹ́dógún yìí ẹjọ́ suggestion tí mo ń raise owó tá pa lọ́dọ̀ bàbá jẹ́mirókùn níbi àdúrà a ti máa ń sọ tẹ́lẹ̀ pé a fẹ́ kí mísọ́nà owó tó bá ń pa sákò a fẹ́ kó máa kó lọ lẹ́ because we are paying him sẹ́ǹgbẹ́ kọ́mítì tí ò ní jẹ́ wọn mọ́ you are paying him èlò three thousand ẹ̀ ń fún ìmáàmù three thousand bẹ́ẹ̀ ń fẹ́yàwó òun ni bẹ́ẹ̀ ń kó ma òun ni bí àdúgbò ṣe kíní òun ni òkú tó yájú lẹ̀ òun náà lẹ́gbẹ̀ẹ́ òkú mi ń ṣeun ọlọ́wọ́ jọ da fún òkú mi òkú mi lásídẹ́ǹtì yàrá ìdúgbò lọ́wọ́ wọ́n máa pé ẹ̀fọ́ bọ̀ lójú ẹ̀fọ́ bọ̀ lójú ìmáàmù náà wọ́n lè súnmọ́ ìmáàmù wọ́n ní aláìsí wọ́n ní wọ́n yájú lẹ̀ wọ́n ní kẹ́ ẹ̀fọ́ bọ̀ ẹ wo náà ni ó wọlé lọ pé bisimilahi rahman rahim ìmáàmù nìkan ló lè súnmọ́ inú àwọn kọmitì yóò lò sí mi bẹ́ẹ̀ nù wọn ẹ jẹ́ ti ẹ̀yin tẹ́ ẹ̀ kéwu ẹ kú yà. àwa ń jáyé kálámù iní ẹ̀dìyẹ fún nàfíà wà á kọlù àdáadá. ọmọ ṣe ọmọ ṣe tọmọ Musa wọn jà fẹ́ ẹgbẹ́ èmi ni mo tu ẹgbẹ́ náà èmi ọmọ Musa mo tu ẹgbẹ́ náà ànáhọ́lù òun lòyìn jẹ́ oyin àfáàfin lágbáyé wọ́n sì mú yàsín gbogbo aráàfin kọ̀ọ̀kan mú yàsín wọ́n sì kọlu àdó wọ́n sì lọ́ọ́ fi ànáhàlù parí ẹ̀ pẹ̀lú àtìmí bí wọ́n bá yẹ sí bákàrẹ̀ kọ́mítì ni làmídì kọ́mítì ni oyin kọ̀ọ̀kan ó sì lọ́ọ́ ta wọn àfi wọ́n bá kú. ẹ̀rù bẹ́ẹ̀ tó rú yà àwa ń jáyé kálámù. ẹ̀yin àfà ẹ̀ lọ́ọ́ wọ nǹkan wọ̀nyí àfà tó ju sí ọlọ́mọ lọ àwa àfa àwa nǹkan ni anabi ṣe wàhálà wọ́n wu anabi wọ́n fẹ́ kó lè bàbẹ̀ nítorí tá à ń ṣe yìí ẹnìkan máa ṣe máa wá kéwú àkọ́mìtì kan àkẹ́gbà náà mísọ́nà ò lè máa kówó lọ lé ikọ̀ bẹ́ẹ̀ òkúta lórí bẹ́ẹ̀. aláàjì wa fakọ̀yà ni ilé ti lọ òun kò ní jí ńlẹ́rí awọ́nu ńlẹ́rí awọ́nu kọ́mọ̀tò pé òun lọ ní ògbóni òun lọ bí lẹ̀kẹ́ bí ẹgbẹ́ àwọn èbúté parí ẹ̀ lórí awọ́ àti mi ni wọ́n yà kò gbọ́dọ̀ parẹ́ bàbá yìí parẹ́ tiẹ̀ tán generation ni wọ́n lọ́nu. àfa ti senu àdàmọ́lẹ́kùn àríṣe kọ́ńdákọ́ńdánu gbọ̀ngàn. ẹ̀yin àfa ẹ súnmọ́ ọlọ́run mo súnmọ́ ọlọ́run ọba mi ó sì dọ́ọ̀kì mi. mo sì ń fíà èmi ọmọ Musa pẹ̀lú ọlọ́run ọba mi ó sì dọ́ọ̀kì mi. wọn láfa kan lọ́rọ̀ ẹni bẹ́ẹ̀ nìkan ṣe ńlọ mi jẹ́jẹ́ ni bó bá rìn ẹ̀yin ẹ̀sìn tí wọ́n ń ṣe ń wọ́n mọ́rọ́ pa lọ mẹ́ran wá lọ mú kó kùn fíntọ́ kàn ń pẹ̀lú wọn nì gbogbo tó yẹn sì nílè mí náà ní èmi èsì ìṣèjálàbí àwọn tí ń ṣe o ìmọ̀ ni o wọ́n sì ń ṣe lórí ẹ̀tọ́ wọ́n mọ àwọn ọ̀rọ̀ ti kọ́ ayé abáwọn àfa àkàláyè wọ́n kò bu ohun tó ń bẹ̀ nílẹ̀ ọmú ìtúmbà ń sí ọ́ má wulẹ̀ sọ̀rọ̀ fún wa àfa àwọn olókùn wọ́n bẹ́ lọ́rìn àfa àtọ́ntọ́ná wọ́n ti kú ọlọ́mọ akẹ́wọ̀n. àmín. bàbá alájà àgbàdo ìwé pè é ya Allah fún. kọ́ máa ọ̀rọ̀ bó sì máa dáa. òde mi ìrọ̀ lọ́pọ̀. kúkà zìbúkà. àwọn ọmọ mi gbọ́dọ̀ pè é nírọ̀. fàkọ́dí kú zìbá ti rú sí ní kọ́búlíkà. ẹ̀yin àfẹ́ bẹ́ẹ̀ bá gbúdọ̀ bá gbọ́ wọn ti pa wọn kan lọ ṣáájú ẹ̀yin náà. wà á pè wọn ní kùn tó mókè bàbá wa aláàjì àgbà wọ́n pè wọ́n nírọ́ kí Baba wa àbọ̀rì yìí dènà wọ́n pè wọ́n nírọ́ kí wọ́n tó mókè. ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ọkọ̀ ìgbọ́n náà nírọ́ kọ́ ló ń tọ́ akọ́ mo dé. àkọ́bí kò sì bá ti rún sí wọn ní nǹkan búlíkà. wọ́n pè wọ́n nírọ́ mọ́nà aláta hmm. wọn níbẹ̀ tó tòrìjà ọmọ ìrù. ọlọ́ni ẹ àìwà nẹ́ẹ̀sù. látara ayé àwọn ọ̀nà àtúntò yìí ọlọ́run mo pẹ̀yìn èèyàn. iná wà dàlọ́ ìhà kan. láàrin alifu àti nínú ọ̀yẹ́ kó ṣe nǹkan kan pé iná wà kan wé. iná wà dàlọ́ ìhà kan. àdéhùn ni ọlọ́run àdéhùn ọlọ́run tó ṣe lórí ọmọ níbi àdámà ẹ eh, òbúbọ mọ ni ọlọ́run kìlọ̀ fẹ́ dà pé àdéhùn mi òbúbọ mọ ni. Hmm. fọlá tagurrannakumul hayatud dunya. ẹ̀rọ lọ́wọ́ ẹ̀rọ tí ọlọ́wọ́ ẹ má jẹ ìsẹ̀mí ayé tó dùn ẹ má jẹ ó tàn yín jẹ. ẹ̀yin ọlọ́ra kẹ́ ẹ má bọ̀ kílẹ̀ ọmọ ọ̀rọ̀ ẹ má jẹ ó tàn jẹ o. ẹ̀yin onípò ọ́fíìsì yín tẹ̀ ẹ̀ tí máa kú pẹ́ẹ́ tí máa ṣègùn tó wù yín ni ẹ má jẹ ó tàn jẹ. ẹ̀yin tẹ̀ ẹ fi báyìí ò parọ́ ẹ má jẹ ó tàn jẹ ẹ̀yin tó ń kọ́tẹ́ ẹ bá jáde àwọn obìnrin aróyàn kan máa ń ṣe àmà owó ẹnu ìwọ náà bá rántí ọlọ́mọ ọlọ́ni ẹ má ọ̀tàn yín jẹ. fàlà tàgùrà nàkùnmù làyà tó dúníyà fàlà tàgùrà nàkùnmù lẹ fàlà tàgùrà nàkùnmù lẹ. muhafifa ló ń ṣe ráwù ni ráwù ni ń ṣe. fàlà tàgùrà nàkùnmù làyà. ń bọ̀ ó ah, ah, sì á lè tó wọn. akaramakallah. fala tagurrannakum méjèèjì ló ní ṣẹ́dá. fala tagurrannakum lahayatu duniya. Ah, ẹ má jẹ́ ayé ọ̀tún yín jẹ fa ẹ má jẹ́ ayé ọ̀tún yín jẹ. ọ̀gá sáà ìwọ náà bá mi gbé bàbá rẹ mọ́ ayé ń tàn ọ́ jẹnu. wọ́n wá bọ̀ ń lé ìmọ̀ ìgbìmọ̀ ó pè ọ́ wá ọ̀rọ̀ adébẹ̀ á ṣe mọ̀lúdì dákun ìwọ nìkan náà ṣe tọ́lọ́hún kẹ́mú àwọn ọ̀dọ́ tí ń bẹ ládùúgbò dákun ọba wa gbarin iṣẹ́ tá a lò lálẹ́ à ẹ máa gbọ́ bàbá ìmọ̀ mo ṣe sanwó sukú àwọn ọmọ mi tán ni then birthday chairman tún nìyẹn èmi náà tún di yẹn náà lé lọ́rùn ẹjọ́ mi nílé ìsìn lọ́dún yìí tó bá di next coming ah ó sì yá yẹ́ ọ̀tàn فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور فلا تغرنكم الحياة الدنيا ẹyọ ẹyin tẹ́ ń bẹ̀rẹ̀ o ẹ má jà yóò tẹ̀yìn jẹ rárá ẹ̀yà fáyé ẹ̀sá fáyé ẹ̀jìnà sáyé ẹni tí ń bọ̀ sílẹ̀ rọ́ bàbá tí wájú ọlọ́run iná ní lọ. ìyá àwọn ọmọ náà jésù. ẹyẹ yàn. iná wa dà lọ ìhà kú. ìyálọ́jà àtàná àmọ̀dà àríláyé ìyálọ́jà tó ní lu ayé lọ. babalọ́jà àtàná àmọ̀dà babalọ́jà tó ní lu ayé lọ. ọba àná àmọ̀dà ọba tó ní lu ayé lọ. àfa àná àmọ̀dà àfa tó ní lu ọlá àwọn ẹ̀fín bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀fín lu ayé lọ. akábíyèsí sànádà tòun tọ kẹ̀yẹ tí wọ́n jẹ tòun ta gbárí èèyàn tí wọ́n fi mú mi síbẹ̀síbẹ̀ náà dúníà obìnrin tó faṣọ ọkọ ẹ̀ ṣe nǹkan tó kọ́ fi dání tí ò rí obìnrin ọ̀hún dà àti rírí ṣe wọn wọ́n ti lọ ọkùnrin tó sì fi nǹkan oṣù obìnrin ẹ̀ ṣe nǹkan tó wọ́n dé yá àti ìyàwó ọ̀rọ̀ ọmọ bímọ àwọn dà àtọmọ tí wọ́n bí àtẹlẹ́ fi nǹkan oṣù ṣe nǹkan wọ́n kò láyé náà. fàlẹ́ tàgùnrànàkùnmọ̀lá àyàtú dúníà. àpàdà ah, ah, sí àtàtìbọ̀tán ni kò bẹ̀dá lẹ́rù láyé. Mm -mm tàfà tí ọmọ bọ̀ tí ilé ọmọ rọ ẹ wà bùkútà kan tàfà láyé ǹjẹ́ bàbá mọ̀ kébẹ̀ òun lòun ó darí sí ni wọ́n ti kó tipẹ́. èyí dẹ̀rọ̀ ta tún ní wá tún nǹkan ṣe bàbá àpò òun lọ káàbùkù ni wàá gbẹ́dá kan ẹlòmíì ní ẹ̀yàn àtọ́wọ́n náà tún bọ̀ àṣà gbáko ni òun tún ṣe súwẹ́súwẹ́ òun tún kó twenty point kìíní kan ní tún kó lọ lẹ́yìn tá ni wàá tún nǹkan ṣe ẹnìkan ní tún bọ̀ ń bẹ̀ nísìn òdìdí Ọbásanjọ́ ẹ̀yìn rí kọ́ wọ Kampala náà nígbà tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fi yíhun tààrà yìí ní bàbá bílà mẹ́ta mẹ́ta lẹ́kẹ́ níbẹ̀ ní wọ́mù ni àbù irun tá a ti di àbùkù kan ó tún da gbogbo òlúrú àwa lọ wá sí kútọ́nu káàsì ń bọ̀ lálọ́ kan kọ́ńfíù ọlọ́run ló ní ká jẹ́ àfa wọ́n ń dá àwọn sífù àwọn sífù wọ́n ń sọ̀kún kalẹ̀ nínú mọ́tò ni pẹ̀lú nínà tó da àwọn sójà ni ah, ẹ̀ dá o wọ́n pẹ́ calm down ọ̀rọ̀ sífù bàtà àwọn ìjálẹ̀kẹ̀ kúrò lọ́rùn ẹlòmíràn náà sífù àwa ń bọ̀ láti kú tọdún tá a lọ àmọ́ asáàdì pé ìlú àti dáwúwá ibà ìṣe òsì àṣìrẹ́nì kankan alọ́ kàn wọ́n ni mo ní yes ọlọ́run ọba ìgbé tiẹ̀ lálọ́ ṣe àṣìfẹ́ kí n kọ́ bàjẹ́ fún yàn bisimilayi adọ́dọ̀ wọn gbogbo ẹ ṣe páro ọkọrin wàwájú mi ó wà ó báyìí o yọ àlùfáà mo ní bẹ́ẹ̀ ni. ó ní ẹ̀mọ̀ pé kọ́ńfù àwọn ọmọ nǹkan kan o àwa ń bá tiwa bọ̀ ní àmọ̀ pé kọ́ńfù ń bẹ kútọ̀nù láti ń bọ̀ yìí ẹ máa lọ ọmọ ní àá nígbà ń ọ̀sáwó tọ́lọ́hún ní í ṣe ẹni ọba sáwó ọba ipá wo ṣe ni ọlọ́kàlẹ̀ wọ́n na bírábì nọ́ọ̀sì sí yàn la àbí kéwìn ó ṣe tọ́lọ́hún o gbogbo ẹni ọba ṣe tọ́lọ́hún ẹ̀ ń jẹ̀ mọ́ yóò sì rere ńlọ àdúrà ìwọ tó bá lọ lọ́lá ní ojú ọ̀nà tí ọlọ́run ọlọ́run fẹ́ mú ẹ̀sánpù wa ìwọ tó bá ní owó ni owó yẹn ò jẹ́ kí n gbádùn ọlọ́run fẹ́ mú ẹ̀sánpù wa ìwọ tó bá ní bàtà àjọba yìí a wàhálà wa pọ̀ gbogbo communities a fẹ́ máa ọlọ́run fẹ́ fún àwọn kan dúró fún wọn náà abdul aziz yakul iná ńlá àtàlà wàyùkọ́lù inna Allah ta'ala. ọlọ́run ọba tó lára ẹ̀ gàtẹ́ rí ni. ìyá àtẹ́jú bí arúgbó àti àṣekáàsì. ẹ̀rí ó bùkátà wọn èèyàn mẹ́rin kan ó sà lẹ́sà. ala àjìnà sí i ala arba'ati ajinasi yawmal qiyamati. àwọn mẹ́rin tó lọ ń bùkátà wọn ó bùkátà wọn lórí àwọn èèyàn mẹ́rin kan níjọ́ kìyàmà. يهتجه على الأغنياء بسليمان بن داود ọlọ́wọ́ bùkátà sùlẹ̀ àwọn ọlọ́rọ̀ àwọn tó jíyàn àwọn lásìkí àwọn tó kọ́ wọ́n máa ń bù ní owó ni rẹ pẹ̀lú sùlẹ̀mánà ọlọ́run pé kí ló ní o Sùlẹ́mánà. fẹ̀yẹ̀kúnlù lè ga nílù. ọlọ́rọ̀ olówó yóò máa wíwá ìwé àwọn kúnfà ẹ̀kún nù. yẹ́rọ bí kóńtù ọ̀gá ní ìyá. mo ti lówó rí. fẹ́lígì náà ṣàgálà ní àníbà dátìkà. ẹ̀rí yóò máa sọ bọ́lá ń gbọ́dọ̀ kí a mú kó ìwé ọlọ́run olówó tí mo jẹ́ ń tí ń bẹ̀rẹ̀ ayé ni ọwọ́ akọ́ fàyàkúrò lóhùn tààlà. káfíńdà aláṣẹ ọlọ́wọ́n ma wá dá lóhùn wọ́lì kìá mọ̀ báyìí. lámọ̀tẹ̀kọ́ ó àgìnà mi sùlẹ̀mánà. ọlọ́wọ́ pé ọlọ́rọ̀rọ̀ ní òjò rí mi ọlọ́wọ́ bá sìn ní òjò rí mi sìn ọ̀rọ̀rọ̀ tó sùn lé mọ́nà ó ní owó nígbà tí ẹ̀ kò sólú ẹ̀. Falamu يمنعه جناه عن عبادتي. ríro ọ̀rọ̀ tí Suleiman arọ̀rọ̀ ńgbà tí ń bẹ láyé ẹ̀yìn á kọ̀ wá sí ọlọ́run ó sì èmi ọlọ́run èkó ń ni. wọ̀yẹ̀ àtẹ́jú alẹ́lá bídì ìfowópamọ́sùkà. bàbá lọ ààyò àbí rẹ ni mo tún wá bùkátà gbogbo ẹ̀ tó nìkan mo bùkátà pẹ̀lú fàyàkúlù lẹ abudu. ẹ wọ́n máa wí báyìí. yẹ rọ́bì. ọlọ́run mi o. kóńtù abudan wàrí kọ. Ah, ẹrú ni mí láyè ẹrú ni mí tí n sì ń bẹ nípò ẹrú. màná àmì àní ìbàdàtìkà. ìjẹ́rú tí mo jẹ́rú ni lábẹ́ olúwa mi ti ń jẹ́rú wa lórí èmi ẹrú ó kó bá mi kọjá ní ìwọ́lọ́hùn sìn. fàyàkúlù lọ ta'ala lahu. ọlọ́run ma wá sọ fọ́rú ní báyìí pé. inna Yusufa. ọlọ́run pé òru Yusufu ni. lámú yamuna àwòrán kọ́ àníbà dátì. nígbà tí Yusufu ń bẹnu ilé ẹ̀wọ̀n ẹrú ní jẹ́jọ́ náà gbàtí bàrẹ̀ dọ̀ sùlẹ́yà ẹrú ní jẹ́jọ́ náà bó ti wá jẹ́rú nìtó ìmọ̀ jẹ́rú ni ò kó bá Yusufu kọ́ mọ́sẹ̀ ní ọlọ́run kí ló wá kó bá wọ́n tiẹ̀ wẹ̀yàhátájú alẹ́lifukọ́rẹ́ ibi ìsà. ẹ̀rí ọlọ́wọ́ tí wọ́n mú àwọn atẹ́wọ́gbọ́rẹ́ àwọn tí ò ní ọlọ́wọ́rẹ́ wọn. fàyàkúrò lè fà kí. báyìíká ọlọ́wọ́ máa lọ́ máa sọ̀rọ̀ báyìí fọlọ́. yá bí. mokomoko wọ́n lọ́wọ́. iná hajà tí. ẹ̀rí bùkátà mi ti ń gbọ́ ni. màná òun ló kọ fún mi ní ọjà ríwọ ọlọ́run sí. fàyàkúrò lọ́rùn tá a lálẹ́ òun. ọlọ́run ọmọ wa sọ fún tálíkọ ọlọ́run ni ti ń sọ fọlọ́run pé bùkátà mi ti ń orí yanjú ọmọ mi ń orí tọ́jú ìyàwó mi orí tó fẹ́ jẹ èmi gan tí mo fẹ́ wọn orí tí wọ́n fẹ́ jẹ ọmọ mi orí lè wé lọ èyí tí mo fi ibi iṣẹ́ ọkọ̀ nídàjì kò sí ti ń lè sanwó oṣù mọ́ ni wọ́n lóun náà wálé òun àǹtà àhàwájú àmú ìsà. sẹ́wọ̀n ló ní bùkátà tó fẹ́ gbọ́ tó rí gbọ́ àbí ìsà ọmọ mọ́ríyàmà. lámù yàmùnà ùhù fàkìrù ùhù àní ìbádàtì. àti jésù jésù lọ́dọ̀ àwọn kírísítẹ́nì nígbà tí ń bẹ bó ṣe jẹ́ tálíkà ọlọ́run rí tó tálíkà dòkúté ṣọ́ọ̀ṣì lọ́run ìsìn èmi ọlọ́run kò sì kọ fún ìsìn èmi ọlọ́run tòun tàwọn rí ṣe ṣé wàá wá tó yí sani. wọ̀yà àtẹ́gùn alẹ́ mọ́rọ́dì bí bí alẹ́ sálámù ẹni ẹni tọ́jà láàárẹ̀ bóyá síkìlà àbóní ọ̀sà ọlọ́run màá fi wọ́n ṣe fáàrí pé àá ah, ah, kí ló tún dé. fàyàkùn màrídù. aláàárẹ̀ ọmọ sọ fọlọ́run jẹ́ àkàrà. yàrá bí. ọlọ́run mi ò. alẹ́ màrídù. màná àní àní ìbàdàtìkà. ẹ̀rí bàbá wa ṣì ń mọ̀ mú lọ́jọ́ nìí ṣàìsàn yọ̀bọ̀ wá wípé ìwọ ọlọ́run ń wọ̀ lera ń ṣàìsàn kọjá rí ìwọ ọlọ́run ṣe ń wò rírun kí ń wọ̀ ráwẹ̀ gba ń wò rí sàkáyọ̀. fàyàkúrò lọ́hùn tá a làlà wù. ọlọ́run máa dá láàárín lóhùn. amari dúkà aṣáájú amárádọ̀ àyùbá. ààrẹ tiẹ̀ inú tó gbùdù ni àbá ààrẹ tí mo fi ṣe àyùbá ìjọ kan mo pa gbogbo tó nírun láàrin ìjọ kan ni mo dààmú ànábì àyùbá ibi wọn bá tẹ sí tí wọn bá yí tí ìyàwó rẹ bá fẹ́ yí padà báyìí àwọn bò sì mọ́lẹ̀ olórin kan lòún purọ́ kòkòrò tó ń gbẹ́nu ayé ń báyé wọ́n máa lura wọn ní àfọwọ́gbé ibi ayé rẹ ni ó. amaduka ìrọlọpa barisa wọn lọ kọrin o. bẹ́ẹ̀ni ẹni kó mú tíra ibi tí kòkòrò kan ti jáde lára ànábì àyùbá tá ànábì àyùbá wa ń dá padà pé ààyè rẹ ni òun rọkọ orin tọ́lọ̀ ń bù ọkọ jẹ́ àti ní tìwí wọ́n pọ̀ fi gbà ànábì kan ànábì wọ́n lọ́fẹ́ yàwó rẹ̀ ẹ̀sùn ànábì tó fẹ́ yàwó rẹ̀ ká gbọ́ àbọ̀mọ ọ̀rẹ́ ẹ̀ lóṣù lọ́fẹ́ ni ibi tí ọlọ́dọ̀ adé ẹ̀sìn làbúbákiri yóò kí n gbà náà àbúbákiri ànábì fẹ́ Aisha lọ́yẹ̀ bọ́lá òun ló wọ́n fẹ́ Aisha kèé ta kókó ọlọ́run wa Aisha ọlọ́run fi hàn nábì pé ẹni tó fẹ́ ni inú ilé ànábì ni Aisha yìí ta kókó ọmú ìwé òsè bẹ́ẹ̀ ẹ bá wọn bọ́ ọ ti rún ẹ bá wọn bí wọn ti ń yọ lọ ọbẹ̀ tó bẹ́ẹ̀ ànábì wa yọ lọ ní àgbákìrì tó ló fi jọ ànábì kan ni ó rọ kòkòrò wa máa sọ fún ìyá ló ti jáde ó rọ amọ̀dúkà. ọlọ́run ni àìsàn rẹ. aṣọ́dù àmì mọ́rọ́dì àyùbá. àìsàn tiẹ̀ ló tó pẹ̀lú ní àbíkà níbi àyùbá. lámọ̀ yẹn mú ná òwú dẹ́líkà àní ìbádẹ́tì. àbáwọ̀ àrí àgbàdo. ẹni ìwé ní ọ̀tẹ̀ máa ṣe kà. àbáwọ̀ bí a bá ṣe kà. everybody bẹ́ẹ̀ bá lágbára rọrùn ni ẹ wí yó ẹ fi tọ́lọ́hùn bẹ́ẹ̀ bá ní kẹ́ ẹ pàṣẹ kọ́sẹ̀ kíá bí tó bá oṣù dì ẹ pàṣẹ rẹ. fásọlá bàbá dúró ra yí gómìnà wa ti mẹ́mbẹ́ yìí irú rẹ lọ́wọ́ máa gbó wá wọ́n ní bàbá tó bí fásọlá wọ́n á fà ní wọ́n lọ́bọ̀dọ̀ wípé irú bá ní ìjọba rẹ̀ jẹ́nu dákun ò tí ì ṣètò gbogbo mọ́tò tí bá dágò sí lò rẹ̀ bóun lẹ̀kẹ́ ọmọ wọn lọ́mọ iná lè máa sọ sí. bàbá ti ṣubú mẹ́wàá ná ànírọ́kọ̀ kan lórí jìmọ̀ àmọ́ gbádùn rìn. gbogbo àwọn ọmọ onífaragan tùwọ̀n bá jẹ́ àríbìnrin ẹ má gbà wọ́n ẹ̀rọ amúni ọdún méjì àbọ̀ pàǹtí kò sí ìtú àmọ́ rìn bá ti fẹ́ ni ẹ̀rí ìjọba iron hand ńlọ́yẹ̀ nàìjíríà ìdí ẹ̀gbọ́n ọlọ́run bá wa kẹ́ ọmọ ẹgbẹ́ nìkan rẹ́rìn-ín ó ní ẹgbẹ́ bọ́n ẹ lọ flush abẹ́ bridge ìfẹ́ rí kankan bẹ̀ mọ́ àti èyàn àti garawa ọta àbá ń dà wọ́n lọ ni àwọn òsì dúró mọ́ bẹ́ẹ̀ bọ́n ti pa àwọn ya wèrè wọn ò dúró dìde ẹ̀gbọ́n irú àwọn ìjọba àdìyà kan làwọn afásọ láyé ọlọ́run jẹ́ irú wọn máa pọ̀ fún wa lórílẹ̀ nàìjíríà àmín ọlọ́run irú àwọn ìjọba ọbásanjọ́ ọlọ́run àfẹ mọ́mọ́jà gbú orú wọn nìmọ́ láyé àmín àjọba olè bàbá àtọmọ eighteen billion dollar owó náà àkàntàná ẹlẹ́dìí ọbásanjọ́ ń lo ná àwọn atàmbẹ́nu ìlú òrìná lò ẹlẹ́dìí ọbásanjọ́ ń gbọ́ èsì ẹni ó fi èsì sínú yàrá tí òrìná náà èlé yọ̀tàn èsì àwa awi tán ní wọn á ṣèjọba lọ́wọ́ àṣẹ ń tàwa ni bí ó ti máa rìn bọ̀ ní mi lè àṣẹ nǹkan kan ò ṣe ìrìn lọ́jọ́ orí bó ti rìn ní àmọ́ ní bàbá yìí wọ́n lọ́run bàbá yàbọ̀ bẹ́ẹ̀ ti ìfowópamọ́ níbi ádámà. mami yomi jadidi. ọjọ́ kò ní ma dé ọwọ́ kọ́. ilà wàtá tí kárí sí kúkà mi ní ìdí. ọlọ́run ọlọ́run lọ́sọ̀dì ẹ máa gbọ́ ọlọ́run ọlọ́run yẹ́mú náà ádámà wọ́n máa níbi ádámà. mami yomi jadidi. ọjọ́ kò ní ma dé kó àná lọ òní dé kó máa dé bẹ́ẹ̀ lọ́tún lọ́tún àyàfi kí ni. ilé wáyà àti ìka. àyàfi kí ni ọlọ́run mú wa bọ̀. rìsíkúkà. ìjẹ ìmú iná ìlò àfi kí n mú wa. mi ní ìdí. látọ̀dọ̀ ìyẹn ọlọ́run. wà á máa mi lẹ́yìnlá tí ń jẹ dídá tí. àti ní sùn kóòrù kó tún dé kóòrù àná lọ kóòrù ló tún dé. ilé wà tá tí ní ìmọ̀lẹ́ ìkàtú mi ní ìdíkà. àfi káwọn màláìkò dé wa bọ̀ látọ̀dọ̀ ìyẹn ọlọ́run wọ́n sì wá bọ̀. bí amọ̀lẹ̀ ń kọ́ bí takuru risiki. pẹ̀lú ìwà tó ń wù tí ò yìí náà wọ́n sì ń já síkì mi. wọ́n ta sí ni. wọ́n yìí tó ń sẹ̀ mí. wọ́n tẹ̀dí ú ní. wọ́n sì ń pè mí. fa asẹ́jì bùlákà. kì í sì ń dán lọ́rùn. wọ́n rí. ọ̀pọ̀ fẹ́ lọ́wọ́ mo ní ọ̀rọ̀ ní. animọ̀sán ọ̀hún ọ̀pọ̀ fẹ́ lọ́la mo ní ọ̀rọ̀ la ọgbọ́n ọba ni ọ̀fẹ́ jẹ́ ọmọ ìbòyè mùsùlùmí ọ̀rọ̀ bàjẹ́ oṣù láwọn kan bàbá wọn jẹ wọn jẹ wọn ọ̀rọ̀ bàjẹ́. wàtẹ́dì wú ni. èyí sì ń bẹ̀ mí. fàásẹ̀jì ìbúlákà. èyí sì ń ilé ìka náà zero. èmi ọlọ́run ọ̀dọ̀ rẹ a sì sọ ọmọ rẹ gbẹ̀yìn. wàṣẹ rúkà ìlàyà ìdùn. illallah ẹ̀rí aburú tó ṣe ń ṣe wọ́n bò ní ọlọ́run sì ń jẹ́rìí sí. fani imali bá. pọmọ ọlọmọ bẹ́ẹ̀ ni ma abdulasi sì máa ṣe ó tó bẹ mẹ́ta máa ní sùúrù díẹ̀ díẹ̀. kàrámàkàlá. bó o ti ń pọmọ ọlọmọ bẹ́ẹ̀ ni rí ọ bó o ti ń bá wọn lọ́wọ́ sí kádùgbò ọ̀dà àrùbẹ́ ni rí ọ bó o ti ń bá tọmọ nìkejì jẹ èmi ọlọ́run rí ọ bó o ti ń bá tọmọ nìkejì rú èmi ọlọ́run rí ọ bó o ti ń pẹ̀gàn Buhari Musa èmi ọlọ́run rí ọ mo ní ìwọ máa pẹ̀gàn Buhari ìwọ máa lọ wájú bó o ti ń sọ̀rọ̀ Buhari Musa láyé dàgbẹ́ ẹ̀ fàájẹ náà bẹ́ẹ̀ tán náà tèmi ò lè tán táwọn nílé bàbá rẹ ló tí ó bó ṣe. ìgbà tá kì í tẹ́lẹ̀ ara ni wá. nígbà tá kì í máa ara ń dẹ̀ wá. èyí sì ń gbádùn. bẹ́ẹ̀ni. mo wá tèmi ni ọwọ́ àti ẹ kálukú wá àti ẹ kálukú ló ti lọ sáà tọ́lá òní yóò rọ̀ láyé bọ́ọ̀ ìgbà tá a kì í tẹ̀lé ara ni wá. ọ̀rọ̀ Musa. nígbà tá a kì í mọ ara ń dẹ̀ wá. Ah, ah. ẹ̀ ń wọ tẹ́lẹ̀ ìwọ náà ń wọ mi mi máa ń wọ pẹ̀lú ojú dáadáa wọ mi pẹ̀lú ojú rẹ àmọ́ mi máa ti ń wọ pẹ̀lú ojú rẹ tó máa ń wọ mi pẹ̀lú ààbò ojú ń wọ́n sọ fọlọ́ kọ́ òdìdí ojú tiẹ̀ kó lára tiẹ̀. ìgbà tá a kì í tẹ̀lé ara ni wá. bọ́ọ̀ bá wọ sàkàbí tọ́wá ní mi ní fún àbáyẹn mílíkì ní òtí ẹ̀ máa ń mu nígbà mo ti dáyé mi mò mú rí mílíìkì kí lèmi ń ṣe. Ah, àfa kan ní ma béèrè ẹ ǹlẹ́ o chief ẹ bá gbàgbé ṣe yín ní Ramadan ọkọ̀túnla ó lè kí ni nkọ̀túnla tó dúró tọ́lọ́hún rẹ kó mu kọ́ kọ́ ọ̀rà jẹ́ pẹ̀lú owó rẹ àlàálì kó mu ẹlòmíì báwo ẹ̀jẹ̀ látara mílíìkì òsì lọ́dọ̀ àwọn ọlọ́láwọn ni àmọ́ bí ó ti rówó ọmọ jùbẹ́ lómi ìgbé kalẹ̀ wọ́n tún wá ń tọrọ ọlọ́jọ́ adótà ṣeré eléwo fún wò tiẹ́ ti bàjẹ́ kó ṣeré èwo fún ọ gbogbo ẹ̀rọ ọmọ kọ́ńbọ̀n náà ni ọmọ ẹlòmí tọrọ bá yẹri òtí ní da látara ọlọ́lá mi títí ọ̀dà ó gbọ́ ọmọ jìbù kalẹ̀ ẹ̀ ń pariwo tó bá rí ọmọ jìbù ẹ̀ yẹn bọ̀bọ̀ kàlàdà ó lágbára ní kíni ọwọ́ ajá náà. nígbà tán kì í tẹ́lẹ̀ ẹ̀. ń bọ̀ ọwọ́ ajá àlìjẹ́ náà ẹ tọrọ orí lọ́dọ̀ ọlọ́run ẹ tọrọ lọ́dọ̀ ọlọ́run. Mhm. fani malimola. mọ́dà lọ́rùn. wà ní ìmọ̀ nàṣírò. mọ́dà lọ́rùn tí wọ́n kálukú lọ́wọ́. ana laka. èmi ọlọ́run tiẹ̀ ní í ṣe. wàbí sálẹ̀ abudu àǹtẹ̀lì. ẹ̀rí nǹkan sí ọ ẹrú. àǹtẹ̀lì. àti ah, ah, wọlé mi tasaluni fautika. bọ́ọ̀ bá tọrọ nǹkan lọ́wọ́ mi ọlọ́run yìí sì fọ́. wà á sùúrù alayka sawatan ba'da sawati. wọ́n sì tún gbọ́ àṣírí rẹ lórí ibi bu àṣírí bó o ti ń jẹ bó o ti mu bó o ti ń nà wọn ni yóò tú. wa fadiyatan ba'da fadiyatan ń fọ ọmọ lérí àfọ̀mọ́ n ò ní jó nídọ̀tí. wà á nà àṣẹyìn mi ká. èmi ọlọ́run ìtìjú wo èèyàn ìtìjú rẹ̀. wà á nà àṣẹyìn mi ká. àmì ìtìjú wọ. wà á ń tà látà sẹ́yìn mi ni. ìwọ́n máa ádámà ó ti jó ìwọ́ ọ̀hún ìwọ́ ẹ̀ kò pẹ́ rárá ìgbọ̀nyẹ̀ bá yìí wọ́ọ́ kírun. yàrá mú tẹ̀sùn bá a kan lódòdì báwo ló kọ̀ bá wá ń sá pé ah, ah, èmi dùn ọmọ bọ̀bọ̀ jaska ẹ wá mọ́sálásí á ní ah, ẹbí mi mo rí ni wọ́n gbé wá yẹn wọ́n lọ́wọ́ ti tó jọta tó ti wà mọ́ṣúárì àwọn ọjọ́ tó ti wá máa ṣẹlẹ̀. tìrẹ náà ní pẹ́ dé. wà á nà ẹsẹ̀ yìí mi ń kà. èmi ti dùn ẹ̀. wà á ń tẹ̀lé tẹ̀sẹ̀ yìí mi ní. bàbá alófòyìn ẹ jẹun fi máa báyìí ọlọ́run ní tijú ọmọ níbi àdàbọ̀ àmọ́ wò tijú ara rẹ̀ gbogbo owó tó ní ọ̀tọ́jú ìyá ọ̀tọ́jú bàbá àwọn obìnrin lọ́wọ́ kówó fún bẹ́ẹ̀ náà ló sì ṣe lára wọn tó fi máa mí nítorí wọn ti ń yàn pé a Bọ́lá Sakaria nínú àwọn boyfriend mo ti ní a ti yín yàtọ̀ ẹ̀sìn nìyí o sórí méjì wíwùn sàárè rẹ ni wọ́n bọ́ ọgbẹ́ kalẹ̀ torí ò ní gùn lẹ́mìí abatakure ibi tí mo ti fẹ́ ṣàdúrà nù ẹ̀ jìnnà sísìn náà kì í ṣe pèfà ẹ̀mí tóbi bá ti ń sọ fún ọ pé ah ẹ̀sìn ni yín o àwọn boyfriend àwọn man friend mo ti ní kò sí ìtótó lẹ̀ tẹ̀bi ti yín obìnrin ń gbẹ́sàárè rẹ ni. ẹ nígbà àwọn náà àwọn náà wà lẹ́yìn wa ni àwọn ti kú àwọn ni wọ́n múlẹ̀ dání. bẹ́ẹ̀ni èyí tó dáa fi ń tètè kú Ọlọ́run bá àwọn obìnrin ṣe àwọn náà ti yára ẹni kí wọ́n ṣe wọlé òmìnir bọ́ ọba dàdúgbò yín wo síríìtì tí bàbá rẹ kọ́ lé sí àbí tí wọn náà rẹ́ǹtì lé sí máa wá kà pé ntafa Buhari wí mo fẹ́ test ẹ̀ àwọn màmá olówù ọkọ̀ wọn kọ́ eh, ọgbà tí wọ́n ní eh, àbálẹ̀ wọ́n ti kú ǹjẹ́ ti tún nǹkan yìí ẹ ọdún wo ni ọbọ yìí kankuna tọ ẹ ń àjọ gbáyé ni wọn ọ̀nà ti dé ti tó mọ́ wọn ó po ti kú àwọn bàbá wa bẹ́ẹ̀ bá ka ogún ọkùnrin tó ti kú ẹ wàá ka obìnrin bíi mẹ́ta bí wàá ti ìyàwó rẹ bá ti ń sọ̀rọ̀ ọgbọ̀n tí mo sọ ma pé sàmùkọ wà lágbẹ̀yìn ẹ tó dáadáa o <laughs> èmi àti ìyàwó mi náà sọ̀rọ̀ ní alájẹ ẹsẹ̀ ẹ̀wọ̀n káwọn ẹ ti sọ pé àwa làá máa gbẹ̀yìn mọ́lọ́lọ́hún ò tó tèmi rẹ báwọn kò tó tèmi rẹ báwọn èmi lèmi ọgbẹ̀yìn à n ò ní jí ọ̀pọ̀ ni bẹ́ẹ̀ bá ti jí ọ̀pọ̀ ẹ̀mí tiẹ̀ ní ogun àmọ́ orílẹ̀ ìlọ́dọ̀ anímọ̀sáhùn ọlọ́mbọ̀ lálẹ́ orílẹ̀ ìlọ́dọ̀ anímọ̀sáhùn ọlọ́mbọ̀ lálẹ́ òní pẹ́kú falásùn. ìtàgùrẹ̀ mọ̀wé kankan máa fọ́ gbòòrò mọ̀kànlá ẹ bá mú wèé. gbogbo jọba ẹni sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam. gbogbo wa tá a wá ọbẹ̀ látọ̀dọ̀ yìí kárí gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n pàdé wa yìí ọlọ́mọdé á sì ṣe. àmín. sallu ala nabiyil karim sallallahu alayhi wa sallam ẹ dákun ẹ jẹ́ kí gbogbo wa sọ wípé Allahu akbar. Allahu akbar. ẹ jẹ́ ká sọ pé Allahu akbar. Allahu akbar. ẹ jẹ́ ká wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí ká ní Allahu akbar. Allahu akbar. ẹ̀ẹ́ ọ̀rọ̀ wa ló sòdì lónìí ní ìpìlẹ̀ ẹkún pẹ̀mí mo káàánú àwọn ará Ọ̀ṣọ́dì nípìlẹ̀ ṣùgbọ́n nígbà tí mo gbọ́dọ̀ gbọ́ alukurahani tí wọ́n ní kí àfọ̀ ọkà tó fi ṣe é opening reading ó sọ fún wa wípé wà á kiri dàwa náà ìgbẹ̀yìn ọ̀rọ̀ wa yóò padà já sọ́pẹ́ ni ó sì wá já sọ́pẹ́ torí ń dábà mi nú jẹ́ ni pé kí àáfàá wọ bí pápá ìbànújẹ́ kú òkè ìlú yẹn ò ní tọ̀ wọ́n kí àáfàá wọ bí kan bá ìdùnnú ọbẹ̀ kó tó mọ́dùnú kú òun bẹ́ẹ̀ ìlú yẹn ọmọ ga sí ni àmọ́ ń dáhùn àfa sọ fún ọ ẹbí àmọ́ níjọ́ míì àtẹ̀mí náà àtẹ̀mí náà àtẹ̀yìn náà tí wọ́n bá pe àfa oníwàásí omi ẹjẹ́ kó máa bá wa lórí ìjòkó ẹ má jẹ́ ni a máa bá ìjòkó tá a bá ń ṣe bẹ́ẹ̀ gbogbo àdúrà tí wọ́n ṣe fún àyíní ọmọ wa mi ní fẹ́ gba àsìkò púpọ̀ dára torí pé nígbà tí wọ́n lọ tọ̀ wọ́n wá dé mo dìde fún wọn wọ́n ní ah! wọ́n ní ẹ̀dàkùn ẹ̀ má ṣèbí ẹ̀dàkùn ẹ̀ má dìde fún wọn mọ́ wàláhì máa kúntù níhì ní ìdìde fọ́jọ́ orí alhaji wa Buhari Musa wàlákìn kúntù lè Kùránì mo dìde fún alukohani tí ọlọ́run ọba gbé sí bàbá yìí lára mo sì dìde fún ìgbọ́rọ̀ ká gbogbo olúkálukú ní níbi tí ń ṣe nǹkan tiẹ̀ tí fi dùn alukohani ọdún pé kéèyàn fẹ́ mọ pé bíi pé ní àlùjáná wà wàláyé ọlọ́run fún Buhari ọmọ ọmọ ọsẹ ẹ pẹ̀gàn tì pàápàá jùlọ àwọn ọ̀dọ́ kéékèèké tá à ń ṣẹ̀ṣẹ̀ ń dìde ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ tó pọ̀ lára àfa wa yìí wọn à ní lọ wọn à ní bọ̀ wọn á padà sórí àfa wọn ni ìwọ ń kọ́ àfa rẹ ti da alábùkù ń ṣojú ẹ ọwọ́ alẹ́ fẹ́ ga bọ́n bá ń ti ń ga lọ́lọ́run ti yan àwọn tí wọ́n máa fà ọ́ lọ́ọ̀lẹ̀ kì í ṣe pé lẹ́tà tó kọ lọ ń gbèsè ẹ̀ lẹ́tà tí bàbá wa Buhari ọmọ Musa kọ ilé ń gbèsè ẹ̀ yìí ẹni ó lè kọ́ ní kùránì láti fọ́gbọ́n ọdún lè tó lè ṣùgbọ́n àgbọ̀ ọkọ rẹ̀ nígbà tó ń lò tẹríba fáfá rẹ̀ yọkà máa fẹsẹ̀ ṣe sọ́dúnfù àti náírù káàkiri orí títì náà ni nítorí náà ẹni tí ń mú ọ̀rọ̀ ọlọ́run wù ní gbọ́ báyìí kí ló yẹ ká tọrọ fún ó yẹ ká tọrọ ẹ̀mí gígùn fún ó yẹ ká tọrọ àlàáfíà fún un. ọyọ ká tọrọ pé bí n ti ń wí ọlọ́mọdé rẹ̀ yí padà pé òun ò bùkátà olówó kì í sì ṣe pé kò ní ìdí owó ṣùgbọ́n béèyàn bá ti ẹ̀rẹ́ ni tí ó dọ̀ èèyàn àbí téèyàn bá rí ẹni téèyàn fẹ́ bá ń bá wọn téèyàn bá rí ẹni téèyàn fẹ́ irú gbogbo àwọn tí ó sì ń bá mi ló ń mọ̀ bẹ́ẹ̀ gbogbo ọ̀rọ̀ lèmi lẹ́nu láti sọ tó bá fi dọ̀rọ̀ ọlọ́run bí máa kú ń bẹ̀ tán mo lè dọ̀bálẹ̀ fárara nípa bẹ́ẹ̀ ó dàbí ipá àwọn bàbá tèmi fẹ́ jọ ní ipe ká gbọ́rọ̀ ọlọ́run kalẹ̀ kí n má wo kí n lọ jẹ́ láti sọ ẹnu ọba bàbá tí mo bá mọ̀ pé bọ́lọ̀ ti wí nì ẹ dákun ẹ jẹ́ apanupọ̀ kásìlà kan jákùn kan bisimilayi pẹ̀lú líláfi fún àwọn bàbá wa àwọn àfáàrà Bukhari ọmọ Musa ọlọ́run dákun mọ́ kúrú àrísìkì o ọlọ́run má jẹ́ kó tètè kú má jẹ́ kó láwọn ọmọ èyí ṣe wọ́n lẹ́ni tí ó mọ gbogbo Islam lóòkè báyìí báyìí bí bàbá ti wá lò bàbá wa àgbà bí ó ti lò pẹ̀lú ẹ̀mí gúngùn tí wọ́n tẹ́ pẹ̀lú ẹ̀mí gbogbo pẹ̀lú dáadáa ọlọ́run dákun bẹ́ẹ̀ ni kọ́lọ́run bá fún bàbá wa sí. laqad ja'akum rasulun min anfusikum asisun alayhi ma anittum arisun alaykum bil mu'minina ra'ufur rahim fa in tawallaw faqul hasbiya Allah la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim. bàbá wa ẹ má ti kẹ́ yòókù.